gbogbo ìgbà ojúmọ́. ìyá èkó. ọlá ọmọ ló fi ń ṣọlá màmá èkó. ìyá èkó. ìlú mọ̀ọ́ká o. ìyá èkó. màmá dámì dámì dámì lọ́lá o. ìyá èkó. àfijú obìnrin tí gbogbo ìgbà ojúmọ́ màmá jayé jayé tọ́ni pé tèmi ni kò ṣe ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ màmá n tí n bá ti wí ló gbọ́dọ̀ ṣe ta ló tó gbé náà wojú ẹkùn ta ló tó gbé náà wojú olóró ìyá èkó màmá o ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ìyá èkó ìlú mọ̀ọ́ká o màmá dá mi ìyá èkó ìyá èkó. Èkó ìyá Èkó olówó tí gbogbo ìgbà ojúmọ́ ìyá Èkó ọlá ọmọ ló fi ń ṣọlá màmá Èkó ìyá Èkó ìlú mọ̀ọ́ká o ìyá Èkó màmá dámídámídámí lọ́lá o ìyá Èkó kẹ́kọ̀ọ́ wá kẹ́kọ̀ọ́ o nínú mọ́mí yóò. princess òtún ti gbé tuntun dé ìyá èkó dámilọ́lá olójú kòkòrò ó lágbára ẹ wá wáyé ẹni tó bá lójú kòkòrò nínú ìyá èkó àti ìyá èkó fúnra ẹ̀ jayé jayé jayé jayé níyà èkó jayé jayé níyà èkó táyétáyé níyà èkó táyétáyé níyà èkó gbogbo lé ló fi ṣe gòdò rékè lẹ́wà táyétáyé níyà èkó màmá dá mi lọ́lá màmá dá mi lọ́lá o táyétáyé níyà èkó ọlọ́lá ló ní tèmi ìyá èkó ìyá èkó táyétáyé níyà èkó ọ̀tẹlẹ̀yẹ mú kẹ́kí gbogbo ilẹ̀ kórìí táyétáyé níyà èkó olówó ọlọ́lá. Mada mi lọ́lá o. Jayéjayé ni ìyá èkó. Kọ́lá ọmọ ló fi ṣọlá màmá dá mi dá mi rẹ̀. Jayéjayé ni ìyá èkó. Mr. Yọlá, owó tó gbé wá nílé ìdá. ah, ọ̀dà gàrí ta, ẹ jọ, kò sówó kankan nílé yìí. I can tell you that kò sówó kankan. kò sówó orílẹ̀ yá mi kò sówó orílẹ̀ yìí. yẹ ah! ẹ̀sà ìyọlá gbójú sókè kó o ìyàwó ẹ̀. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ lọ náà. owó wà owó wà nílé. ẹni tó lọ ilé ẹ̀tọ́ pàmò mi owó wà owó wà. ẹ lọ tó fún ọ. owó wo ló wà nílé. owó wo lórí lè wọ ọmọ rẹ. bẹ́ẹ̀ ni sọ. owó wo lórí lè. ìjọba kò fún ẹjọ́ ẹlẹgbẹ́ fún wa tó bá wà ó ẹjọ́ ẹ pa mí o. mo lè jọ kówó sí wa tọmọ yẹn yẹn pé ó wà lórí. ẹ jẹ́ kó gbé fún wọn má pa mí o kó má pa mí o. fẹ́ẹ́ ariwo kò sí ìlú àti ìwà ẹgbà ni o. bàbá ẹ bá gbórí sókè máa bá dalé mọ́lẹ̀. bàbá ṣèlè ní kò sówó nílé yìí. mi ò máa jalè wọ bàbá yìí. ẹ bọ̀ ṣe lè ṣe jà lọ. fẹ́mi o. No, no, I need to let go. Hey, you up. You up.

lọ́rùn àṣọ. ẹjọ́ ti wọ̀ Mm-mm. lè solve anything. Hmm? má sunkún mọ́ ìwọ̀n bá ló máa ro gbogbo ọ̀rọ̀ ọ̀lẹ̀ yìí lóòótọ́ kì í ṣe ohun tó dábọ̀ tó rí ṣe tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ please má ṣeré ẹ léṣe sí mi lọ́rùn. dadi kò sí bí mi ṣe ní ronú kò sí bí mo ṣe ní ronú mi lè gbé kúrò lọ́kàn mi rape là ń sọ̀rọ̀ nípa yìí ọkùnrin tí mi ò mọ̀ rí rárá tí mi ti ẹ̀ bó ṣe rí ó tó dé fi tipátipá bá mi lájọṣepọ̀ Daddy, I am finished. Mm-hmm. <laughs> I am finished. No, no, no, no, no, don't say that. You are not finished. Ah, ìwọ tó jẹ́ pé o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ Kí ni ìwọ mọ̀ tó jẹ́ finish? Kò sí tó jẹ́ finish. My dear, jẹ́ ká máa dúpẹ́ pé kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Àwọn ọmọ olórí burúkú yẹn kò sí tó hàn lè dánwò láṣà mo dúpẹ́ pé wọn ò pa wá ìwọ rèé mi rè ìyá ẹ ló wà ń bẹ yẹn ìwọ ń ronú bí ìyá ẹ ń ronú lọ́hùn ẹ má fi ronú ṣebi léṣe kẹtẹkẹ yìí sì ṣe gbọ́ and I have to tell you this one good thing ni pé mo ti lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá mo ti lọ gbà dadi ẹ ti involve ọlọ́pàá. ẹ ah. ó lè jù I'm gonna kick your ass out of this house. Ah, Danny, Mummy, mo fi hundred thousand naira sínú wardrobe mi. Mo bá débẹ̀, mo bá rówó ń bẹ̀ mọ́. Tó dẹ̀ jẹ́ pé èmi àti yín nìkan lájọ wà nínú ilé ìta mọ́. Tatú ló ṣì kẹta wa tó lè gbowó ń bẹ̀ tó bá ṣọmọdé. Ah, ah. Olúwa dá mi láre, Olúwa dá mi lọ́lá tèmi nìkan. Mo mú owó ẹ̀, ó dẹ̀ tún nà ọmọ lọ́mọ ò bá ti wá bá mi má dé explain fún ẹ pé èmi ni mo mú kó o ní right àti máa nà án wo mo béèrè owó lọ́wọ́ ẹ láti ìjẹta o ò dá mi lóhùn láàárọ̀ yìí mo kàn ń ṣe nǹkan nínú wardrobe ẹ ni ìsàlẹ̀ wardrobe ẹ mo tẹ̀ ní mo fẹ́ mú nǹkan àfi bí wardrobe yẹn ṣe ṣí sókè mo dẹ̀ ra rí owó yẹn téńté nìwọ náà fi sí mo dẹ̀ mú. but ìgbà wo ni mo ṣe fún yín ní five hundred thousand naira tẹ sọ fún mi pé ẹ fẹ́ ra jewelries ẹ fẹ́ ra gbogbo nǹkan mo look away because mi like nǹkan tẹ fi owó yẹn ṣe ẹjọ tí bá béèrè nǹkan tẹ tún fi hundred thousand dé ṣe same thing náà lẹ́tí máa rà but mommy, why. <sighs> dámiláre ṣé orí owó tó bá ní èmi ni mo ní torí èmi nìyí èmi ni mo dẹ̀ èmi ni mo bí ẹ ọmọ ọ̀rẹ́ mi ní Tafaji ó fẹ́ ṣe wedding fún ọmọ ó dẹ̀ ní street lòun fẹ́ lò gọ́ọ̀mẹ̀ntì ní kó máa lo street mọ́ ọ̀rẹ́ mi dẹ̀ e six pé street lòun máa lò mo dẹ̀ ní tó bá ti jẹ́ pé street ló máa lò kó má wọrí ó máa lo street yẹn mo ti fún wọn ní owó yẹn láàárọ̀ ìkan lọ fi clear àwọn street yẹn kán lè rí lò so yẹn ló wá ń Dóyin fún. Dóyin ó ti tó jọ jọ jọ jọ jọ ìsókè má fọwọ́ kan mọ́ o ó bá tiẹ̀ wá bí mi. oh my god are you kidding me yeah. mummy ṣe realizing pé mo máa ń ṣiṣẹ́ kí n tó rí owó ni owó tèmi lè wá ló ń kó fáwọn tó fẹ́ ṣe pàtí kó fi máa clean street kẹ́ ẹ tiẹ̀ tó mú owó mi ẹ tiẹ̀ jẹ́ kí n gbọ́n pa ẹ̀. wá ń ọmọ ìgbà ti promise pé o máa fún mi lówó. mọ́mí no no come on I don't like it. Ah, ah, kí ló ń ṣe ẹ lọ wọ́n jẹ́ kí n sọ fún ẹ ọmọ ọdún méjì ló wà ní bàbá ẹ̀ ti gbé ẹ sílẹ̀ tí bàbá ẹ̀ ti kú dànù. èmi yìí ni mo tọ́jú ẹ̀ tó fi dàgbà èmi ni mo náwó lé lórí ọmọ mi méjèèjì yìí ló mú tó fi dàgbà. mo wá náwó ẹ owó ẹ sunkún pé mo náwó ẹ dábìlá rẹ ìyá èkó ìyá èkó ìyá èkó ìyá èkó. ẹ ṣeun o ẹ ṣe mo dúpẹ́ o ẹ̀yin lẹ aya mi ẹ wá bẹ̀ wò wá jàre ẹ fún wa sá jàre ẹ ra sá. ìyá jẹ́sẹ̀ kì í bẹ́ẹ̀ kọ́ ọ́ dà ọ́ dà bẹ́ẹ̀. mo tiẹ̀ gbádùn ọbẹ̀ Yorùbá yóò tẹ̀. <laughs> ẹ ṣe sá ó mọ̀ parẹ́ púpọ̀ àbí o ó jàre ó dà ó dà ó. bàbá tẹ́jú bàbá tẹ́jú hospital hospital ah, ẹjọ́ hospital hospital hospital ẹjọ́ yíyá hospital hospital. kọjá ọjọ́ kan ọlọ́run yóò mú ọ o gbogbo ohunkóhun tí o bá ṣe má ṣe dáwọ́ rẹ̀ dúró torí wípé o máa gbèrè whatever you doing just keep it up nítorí wípé o máa gbèrè rẹ lọ́jọ́ kan bó jẹ́ dáadáa tẹramọ́ rẹ mi o bó jẹ́ ibi tẹramọ́ rẹ mi o one day you go get your return tó bá wá dé tán níbo ló fẹ́ fojú sí aláṣejù ó yá tẹramọ́ ṣẹ̀rẹ̀ o. Hmm. ẹ mọ́kú ojú òpó dí àfèmọ̀jò kó ẹnu sàǹṣọ̀fọ̀ má ṣe o kòkòrò jẹ́ ń gbádùn obì tó gbó iye ọlá àjọsọ báyìí ẹ kékeré àwọn kan pé àrùn ọpọlọ dẹ̀ ń kọ́ńtọ̀ ṣe ẹ̀ ó dẹ̀ wá tó wá kú ó wá pa á. Ah. má tún dáhùn múlẹ̀ sílẹ̀ nílé yìí o ó ti tó o ó ti tó o ẹkún kò lè jí o ṣó yẹ ilé ẹ̀sẹ̀ yìí ìyá ẹṣẹ̀ yẹn ti tó ọlọ́run níjà rírú ẹ̀ mọ́ o ṣó ti gbọ́ ọlọ́run níjà rírú ẹ̀ mọ́ o ẹ wò ó ẹ̀yin wọ tẹ́jú ìwọ rẹ mo fẹ́ bá sọ̀rọ̀ kó kó kóra gírí o ẹ kóra gírí o ẹ wò ó ẹ di ọlọ́run rẹ déédéé wa o ẹni ó bá wùn rò mú lọ ṣó ti yẹ ilé ẹ̀sẹ̀ yìí ọlọ́run kò ní já rírú ẹ̀ mọ́ ọlọ́run kó bá wa gbé sínú afẹ́fẹ́ rẹ̀ ọlọ́run rè ní ọlọ́run rè fún wa òun náà rè gbà lọ́wọ́ wa nìyẹn ọlọ́run kó ṣàánú fún wa o. ọlọ́run ní já rírú ẹ̀ mọ́ àdẹ̀ ní rákùfà nílé ṣe fẹ́ kóra yín gírí o. ṣé ṣé wò wò má má má dààmú rẹ̀ lẹ̀ má dààmú rẹ̀ lẹ̀ nílé yìí o mo mo mo ń sọ fún ẹ o mo ń sọ fún ẹ o ó ti tó báyẹn o. Dami Dámilọ́lá ó má ṣe rẹ̀ léṣe ó má fìrònú ṣe rẹ̀ léṣe dànù torí pé bàbá ẹnìkan kú bàbá tẹjúmọ́ lá bóyá tẹjúmọ́ rìn bóyá tẹjúmọ́ ṣì bóyá tẹjúmọ́ fò ni pé bàbá ẹ kú ó wá ń ronú ó sọ̀rọ̀ ẹ̀ di nǹkan míì kalẹ̀ sínú ilé ẹ a máa pè ẹ́ òun dì kàkà kúkú ni nínú ilé jọ ti ọlọ́run o má ṣe rẹ̀ léṣe o torí tó bá délẹ̀ tó ń sìn ìgbà yẹn ni màá máa sá káàkiri mi ìfẹ́ sá o màá yẹn máa dún mo máa dún síbi dún sọ̀hún dún síbi dún sọ̀hún jọ ti torí ọlọ́run kó yá ṣe ẹ rọ̀ ṣó ti gbọ́ jọ o ó ti ìdánilóhùn. kí ni mo gbọ́ tẹ̀ sọ jáde lẹ́nu yẹn kò bá má jẹ́ ilẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà tẹ̀dẹ̀ mọ bí Tẹ́júmọ́lá ṣe jẹ́ sí mi tẹ̀ mọ́ pé ìyàwó àfẹ́sọ́nà mi ni lẹ́wọ́n ń sọ àdúrà ọ̀rọ̀ ńláńlá báyìí. Ọlọ́run tó bá ṣe pé ilẹ̀ bí mi ni màá sún pé wà heartless. má sọ bẹ́ẹ̀ mọ́. ilé mi kí ló mú ìpè ilẹ̀ wà heartless má sọ bẹ́ẹ̀ mọ́ it's an insult má ẹ bá sọ bẹ́ẹ̀ mọ́ kí ló mí pé má mẹ́wàá at least tó wọn mọ jákujáku kọ́ wọn jásíjásí kan pé má mẹ́wàá at least irú ọ̀rọ̀ òwúrùn wo nìyẹn. so mo ti sọ̀rọ̀ jù. ó sọ̀rọ̀ jù of course pé má mẹ́wàá at least fún kí ni. kò lè yé yín. dani dani rárá dani rárá. ìyá èkó. mo ń gbọ́. ìyá èkó. olórí èkó mo ń gbọ́ ilé èkó olórí èkó. you have a lot to do pẹ̀lú ọmọbìnrin ọmọkùnrin yìí ṣùgbọ́n àdánwò yìí ó ní iṣẹ́ gidi tó máa ṣe tọ́lọ́ ní tó ń ṣe yìí kò yé. tàfà sókè yìí dó borí ọjọ́ ọjọ́ kan ọlọ́run yóò mú ọ o gbogbo ohunkóhun tí o bá ń ṣe má ṣe dáwọ́ rẹ̀ dúró torí wípé o máa gbèrè whatever you doing just keep it up nítorí wípé o máa gbèrè rẹ lọ́jọ́ kan o bó jẹ́ dáadáa tẹramọ́ ọ̀rẹ́ mi o bó jẹ́ ibi tẹramọ́ ọ̀rẹ́ mi o one day. ìwo ló tún ń dún pẹ̀kẹ̀pẹ̀kẹ̀pẹ̀kẹ̀ tó o tún ríǹgì jáde bíi ti tẹ́lẹ̀ mọ́ àwọn ọmọ yìí tuntun débì yìí nìyẹn o wọ́n ti débẹ̀ nìyẹn o ó ń ríǹgì kò ríǹgì síta ẹ ló ta nìyẹn o. ah ah ìwọ ni báwo ni ṣé o ti dẹ́kọ̀ọ́. ah olúwa ṣeun tó bá ti dẹ́kọ̀ọ́ kó máa lọ sí ìdúmọ̀tà ní straight o ní dàda alájá tó bá ti dé dàda alájá kó béèrè ìyá ọjà ìyá ọjà níbi tó ti ń ta léètì tó wọ́n jù kó wá béèrè ìyá ọjà tó bá ti béèrè ọjà kó lọ́dọ̀ yé èkó ló ti wá ó máa fún ẹ lówó mo mọ iye tó máa fún ẹ o o gbọ́dọ̀ yọ nínú owó mi o kó wá kó owó yẹn kó kó lọ sí bank lọ bá mi save ẹ̀ ṣó ti gbọ́ tó bá wá kúrò ń bẹ̀ kó bá mi lọ sọ́dọ̀ dúpẹ́ chanchan ní Tom Jones kó sọ fún pé látọ̀dọ̀ yé èkó ló ti wá ó máa fẹ́ ṣe é lálejò má pẹ́ lọ́dọ̀ ẹ̀ torí mo mọ dúpẹ́ dáadáa mo mọ̀ ọ́ má pẹ́ òjò torí ọlọ́run wá bá mi lọ sọ́dọ̀ muda ṣàìnà. Ah, bẹ́ẹ̀ ni ọmọdé túndé kan náà ni wá bá mi lọ sọ́bẹ̀ sórí aṣọ yẹn tó kó dání yẹn bá mi fún ní mẹ́fà má fún lẹ́yọ kan o má dẹ̀ fún ní méjì mẹ́fà ni mo ní kó kó fún o torí èèyàn ni èèyàn ni o ti patí tá à ń lọ ní wíkẹ̀ndì yẹn ni so aṣọ mẹ́fà ni kó bá mi kó fún ṣó ti gbọ́ ok so tó bá ti dé kó pè mí torí wíkẹ́ndì yìí pátítà jọ ń lọ yẹn wọ́n máa gbà wọ́n á mọ̀ yìí pé iye èkó tún dé ni lọ́tẹ̀ yìí. wọ́n bá mi lọ sí ọ̀dọ̀ lọ́ọ̀yà mi èkó náà ní gbogbo ibi tí ò ń lọ yìí o nínú èkó ń bẹ̀ náà ni o wàá bá mi lọ sọ́dọ̀ lọ́ọ̀yà kó bá mi sọ fún pé àwọn tẹ́nàǹtì mi wọn ò sanwó rí wọ́n ti gbálẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí so ó dàbí pé kóòtù ló máa gbẹ̀yìn wa èmi kúkú ráyè ń tèmi mo ráyè kóòtù màá máa lọ pàdé wọn ní kóòtù ni so má pẹ́ o jọ nítorí kí ló sọ dámiláre mi wà ń bẹ èmi ìyá èkó ìyá dámiláre ẹni tó bá máa pa dámiláre mi ọlọ́run máa bá mi gbégi lé ní lágbára ọlọ́run dámiláre ló kọ́lé tó wá fi èmi ìyá ìyá èkó tó fi síbẹ̀ pé kí n máa ṣàkóso gbogbo ilé tó kọ́ owó ọmọ mi ni mò ń lò kó dẹ̀ lè yé wọn lágbára ọlọ́run ọṣẹ ọkọ mi má gbàgbé ọ̀dọ̀ múdà ṣàìná o ok kó dẹ̀ bá mi kí tó ti gbọ́ ok èmi nìyẹn èmi yẹ kó fúnra ra mi ah wo ẹni tó bá ní ti tèmi báwo ọlọ́run máa bá mi gbé ìyá èkó ìyá èkó. mi ò ṣe kí n gbọ́rọ̀ náà mo sọ fún yín last time tí mo wá bí mo ní tá bá ti já ìjà tá bá ti já ọjà sínú bí tẹ ti rí i pé dọ́ọ̀sì tí ń bò kí ẹ máa clean ẹ every morning kí ẹ máa clean ẹ fún mi ẹ clean eléyìí náà ẹ wo dust everywhere ẹ kí ló ń ṣe yín náà àwọn tó wà lẹ́kọ̀ọ́ wọ́n wọ́n gùn jù yín lọ. mo mi ẹ everywhere náà láti kí ẹ only this side náà ló kù ẹ náà. Eh, kò rí bẹ́ẹ̀ only this side ló kù only this side yẹn ṣe ṣé kí n tó dé ẹ ṣe dọ́ọ̀sì ẹ̀ mú nǹkan tí màá ṣe fún yín máa transfer yín lọ sẹ́kọ̀ọ́ ni ah, ah. tàbí ẹ fẹ́ kí n lọ dùn yín sẹ́kọ̀ọ́ ni. Hmm, olórí èkó ò rí mi pẹ̀lú àwọn ọmọ yìí ẹ ṣe àkóra yín lọ wọ́n kàn useless ara wọn síbẹ̀ àfi kán jókòó kán máa wọ̀ ọ́n kán máa ṣe yànmọ̀yànmọ̀ káàkiri. nígbà tí yéé sùúrù oh. nígbà pé iye ní láti ilé pẹ̀lú àwọn ọmọdé báyìí kan fún ẹ lápá tẹ́ńsọ̀n rẹ̀ àwọn tó wà lẹ́kọ̀ọ́ gan wọn ò gbé mi ẹ̀gbọ́n tó lè tó bá dẹ̀ di kàràǹgídá ṣùgbọ́n àwọn tó wà lẹ́kọ̀ọ́ yẹn wàá kó wọn wá síbí wàá kó àwọn tàwọn tibí wàá kó wọn lọ sẹ́kọ̀ọ́ àwọn pẹ́tọ́bẹ̀tì ní forí ru ẹrù tó ń já aṣọ látàrọ̀ títí dalẹ́ lórí wọn ṣe kéde lórí wọn pé. bóyá nǹkan tí màá ṣe fún wọn nìyẹn torí wàhálà wọn ti pọ̀ ju bí báyìí tí máa gbé wọn lọ sọ́hún tó lọ jókòó tó lọ ń rẹ ẹrù fún àwọn kọ́sítọ́mà tó ń raṣọ lọ láti ìdúmọ̀tà lọ sí gbogbo ẹ̀ in fact wọ́n dára wọn mọ̀ dáyé pé kọ́kọ́ jókòó síbi tẹ̀rẹ̀ rẹ̀ kọ́dẹ̀ kóṣù parí kan gba sálárì wọn nǹkan tó wà áfà nìyẹn èmi ò dẹ̀ fẹ́ yẹn mọ́. but let's face the reality láti take it calm máa kẹ́kọ̀ọ́ kan fún ẹ ní problem o máa kẹ́kọ̀ọ́ ní stress at all eh. ṣùgbọ́n ọ̀rẹ́ mi. but wá hello mommy hello darling. <laughs> Ọlákẹ́mi. <laughs> How are you? Fine. Ṣé kò kúmọ̀ bẹ́ẹ̀ nìyẹn? Mi kọ ẹbẹ́ yẹn o. Ìgbà lọ́lẹ̀ sí. Mummy. Uh-uh. Adùnmí kó lè jẹrẹ ẹjọ́ mi sílẹ̀. Ọlákẹ́ máa dìde eh, máa dìde ah, pẹ̀lú. Àwọn èèyàn ló jẹrin káì mọ èmi ò tọ́ mọ tèmi bẹ́ẹ̀ nílò òyìnbó o. Kọ́ńtọ̀ wa ni pé kó lágbàlagbà kó kúnlẹ̀ ẹ kúnlẹ̀ gidi. Kọ́mọkùnrin kó dọ̀bálẹ̀. Fọlákẹ́ máa ti sanra. Fọlákẹ́ máa ti dùn gan-an ibẹ̀ yẹn máa bẹ lára mu òun náà ni gbogbo ẹ ti yọ yìí ló yẹ kẹ ló ṣe romotúrò motú báyìí so lovely. ọ̀rẹ́ mi eh, ìwé ni mo ní kọ́ ọmọ ẹ lọ kà o bó bá máa jẹ bóyá a jẹ písà a jẹ gbogbo nǹkan tó ń jẹ láàyè mi sàbí gbogbo ẹ ló ń jẹ lọ́hùn-ún eh. ọdùgbọ́n náà wò ó fẹ́ lu ṣé mi yẹ ẹ bí mo ṣe straight. So, mommy, you can see I'm sexy. You sexy? I mean, yeah, get yes. under 16. You said you look <laughs> sexy. Just look around yourself. Okay, mommy, let me check around. Maybe uh, I'll send it in tomorrow. Okay, you free. Uh, uh-uh. whoa, whoa. Sorry, gbogbo nǹkan tó bá ń wọ̀ ẹ́ nìkan mú bẹ́ẹ̀ o. Má ti jú o. Ọ̀rẹ́ mi, ṣé o ti lọ́kọ ṣá? Lọ́kọ. Bí mo ní kó lọ́kọ, akílẹ̀ bọ̀rọ̀ ṣe pọ̀rọ̀ lọ́kọ dé. Ọkọ tó bá máa fẹ́ ìrírí ti máa lọ́kọ ṣé orí nǹkan táwọn alọ sí ṣòkòtò àpò ṣòkòtò ló wà bíbò àà ṣàmọ̀ pé mo ná ọmọ ọkùnrin dámi lọ́la mi dámi láre. tó bá tiẹ̀ ni bí inú ṣá ti níyàwó oníyàwó ọmọ òṣì kan tó ń fẹ́ yẹn mo ti ní kó dànù bóyá lè ló máa òun ni ọ̀rẹ́ wa tiẹ̀ wá táìtì gan ni ó ó wà dá ọba wò. màmá o ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni. know what? What? You are always turning me on. Really? For real? Mm. Um, just have a look at yourself. Come on. <laughs> oh my gosh. That's my favorite. Come on, man. Um, I'm very sure pé èyí tó wálé ni gbogbo eré ló kó wá láti wá bá mi ṣe. Mm, mm, mm, mi wàá bá ẹ ṣeré kankan lẹ́nu ìlú mo kàn ń jáde lọ ni mo ní kí n yà wá kí ẹ because mo mọ̀ pé ó ti pẹ́ ta ti ríra tí n bá dẹ̀ tètè wá kí ẹ báyẹn ó máa sọ díjà mọ́ mi lọ́wọ́ ni. so kí ló ń jà láti sọ ìgbà mélòó léegun fi ń dèèyàn bá bọ́ gbogbo ilé ìwádẹ́wọ̀ padà létà. <laughs> um I am not in the mood for that okay it's too early for that. Mm. Mm. <laughs> Anyway, how is mommy? Um, she should be in there sleeping or something. Oh, but they wish I tell you too Eh, you will see her. You've always been seeing her, you know. Mm. Well, I think she want to go out too. Oh. Oh, there she comes. Mom, I can help. Ìwọ ò kì í gbọ́rọ̀, ó lójú òfin Come Kó rẹ̀ dànù me. dàmí láre kí ló ṣẹlẹ̀ pẹ̀lú mọ́mí kí. oh nothing don't go there eh, humble ṣe mọ́mí lẹ jàre jẹ́ ká máa lọ tó wa. no attitude mọ́mí sí mi ó strange wọn ò dẹ̀ ever behave by ẹ̀sìn rí ṣé mo ṣe wọ́n ni. oh come on i just said you shouldn't go there. jẹ́ ká máa lọ síbi kan lọ kí wọ́n tún nílò. carry your bag don't worry that's nothing. oh oh oh think other people motivation ọlárẹ àná kan tó sùn so she still living with that anger. ta ló tó gbé náà wojú ẹkùn ta ló tó gbé náà wojú olóró ìyá èkó màmá o ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni iye ìyá èkó ìlú mọ̀ọ́ká ọ̀gá ọlọ́wọ́ ayé ò lè ṣe dami olúwa hmm? ni ò lè ṣe ṣé owó ṣe ń promise tẹ́jú yìí wàá dirú àdìgbà dami ṣùgbọ́n pa àmọ́ra wa àmọ́ra wa o. kí ló ń jà láti máa sọ yẹn ṣó fẹ́ máa fi mí pa lójú ìyàwó mi ni no tell me and you lóòótọ́ mo mọ̀ pé wọ́n máa ń yá mi lówó dáadáa nígbà tí ó sì kankan but gbogbo owó tó yá mi náà ó fi máa ń sèrè egun ni nígbà tí kò sí nǹkan gbọ̀ngbọ̀n èmi àti tẹ́jú jọ wà ní nísìnyí tọ́bẹ̀ tó ti sọ gbogbo owó tí bá pa máa fi tọ́jú ìyàwó mi nìyà. ọ oh, thank God pé wọn rántí kò ń jẹ mi láwọn owó kan owó yẹn ó dẹ̀ pọ̀ gan bọ̀ mo fílẹ̀ fún ẹ mo dá àṣẹ mo fún ẹ pátápátá kò fi tọ́jú tẹ́jú o ti gbọ́. <laughs> ẹ̀yin bàbá ọkọ mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣé owó tí ọkọ mi yá lọ́wọ́ yín gbà yẹn ṣó pọ̀ tó tó yẹn ni. Ah, ẹ wá o ó dàgbà tí ń tẹ o. no ẹ ti tẹ nítorí pé ẹ tí ì gbà kámú àmọ́ nísìn ẹ máa wá gbà kámú sára lọ́kọ̀ọ̀kan. tum tum. ẹ wò ẹ bá mi bá tẹ́jú sọ̀rọ̀ ẹ jọ ẹ bá mi bá tẹ́jú sọ̀rọ̀ nítorí pé ọ̀rọ̀ ẹ̀ ò gbàbì kan yé mi ó dẹ̀ kéré sí í ṣe ló ń dàgbà sí àsìkò yìí kò dẹ̀ dúró dẹ̀ nìkan ọjọ́ ń lọ lórí ẹ̀ èmi ò yìí tó kù tó fẹ́ ṣe báyìí o ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ ṣé dani ló sọ wípé kò yìí tí ìyá ni ẹ jọ̀ọ́ ó ti yá èmi torí wípé ojú ń kán mi mo fẹ́ rí ọmọ ọmọ mi mo fẹ́ rí ọmọ ọmọ mi ah kí ló dé ẹ jọ̀ọ́ ẹ bá ń bẹ̀ o ẹ bá ń bẹ̀ o ikú òdòjú àrùn òdòṣù o èmi náà kéré sí o òun náà dẹ̀ kéré sí o tẹ́jú tẹ́jú ṣebí wọn náà gbọ́ gbogbo nǹkan tí mọ́mí ẹ̀ ń sọ wò ó ilé obìnrin òun pẹ́ ṣú o kó tètè ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe pápápá nǹkan tí mo dẹ̀ ń sọ ó yí ẹ o ó yẹ kọ́rọ̀ mi yí ẹ dáadáa. ẹ wo kò ń ṣe pé mi ò fẹ́ ṣe nǹkan tí mọ́mí ẹ̀ ń sọ àmọ́ àsìkò ní gbogbo nǹkan. àsìkò ní kí ni wọ́n sọ fún ẹ pé ilé obìnrin ò kì í pẹ́ ṣú ó lásìkò ní gbogbo nǹkan wo awátá tiẹ̀ jẹ́ àbúrò lẹ́yìn sista gan ọmọ wa ti ń pè wá ní grandma dúró ná tó bá jẹ́ pé ọkọ ẹ ló sọ pé kò tí ì yá jẹ́ ká mọ. kò ń ṣe yẹn a kàn take time wa ni. take time kí ni irú take time wo nìyẹn take time. Ah! mọ́mí ah! mọ́mí ẹ rọra o ẹ rọra ẹ rọra ẹ rọra ẹ rọra ẹ jẹ́ kó tí wọ́n sọ fún yín kẹ́yẹ́kẹ́yẹ́ pariwo mọ́lẹ́lẹ́yìn ṣáṣẹ́ṣẹ́ lògùn yín náà rẹ̀ yá. yín ti jọ sọ̀rọ̀ nílé náà mo dẹ̀ jẹ́ kó yé yín pé mi ní pẹ́ dé láti ọ́fíìsì wáyé tẹ́ ẹ̀ dé mi kẹ́ wá mi wá ọ́fíìsì. lóòótọ́ ni. ṣé kò wá tó ìtorí wọn náà kì í fi iná sórí òrùlé sùn mo mọ̀ yìí pé o lọ́ọ̀vù ọmọ tẹ́jú yìí èmi náà mo lọ́ọ̀vù ẹ̀ ó dùn wò lọ́mọbìnrin ó fún àyìn níwọ̀nba ó dẹ̀ jẹ́ wọn dáadáa but problem tó wá nìyí ńkọ́ ó mọ̀ yìí pé bàbá ẹ̀ ó ní problem problem náà ó tún ran ìyẹ́ ẹ̀ ṣó ń gbọ́ mi ó mọ̀gbà tí ìyẹ́ ẹ̀ ti ń sick tó ló ti ń sick dúró ń bí wá ń bí tó bá tó wá lọ fẹ́ tó bá bímọ ṣé kò ní ran ọmọ tó bá bí ṣé kò ní ràn wọ́ gangan jọ ti torí ọlọ́run my son mo love ẹ mo dẹ̀ ní ìdí ẹ ni mo ṣe ń sọ èyí tí mo ń sọ yìí mi ìfẹ́ rí ìwà àti tẹ́jú lọ wá ìyàwó ẹ lọ síwájú mo dẹ̀ mọ ipò ọlọ́run máa pèsè ìyàwó tiẹ̀ fún ẹ tó ti gbọ́. mọ́mí mo fẹ́ kẹ́ ẹ understand fact kan pé mo love tẹ́jú gan and tí ò bá sí tẹ́jú gbogbo nǹkan tí mo dà lé ni báwo mo ṣe fẹ́ dà. Mm wo jẹ́ kí n sọ fún ẹ má ní torí má sọ má tún repeat nǹkan tó sọ yẹn o má ní ti torí ìtẹ́jú má tún sọ bẹ́ẹ̀ mọ́ sọ yí pé nítorí ọlọ́run àti ọlọ́ọ̀lọ́run la fi ń live bí ìfẹ́ gbọ́ pé nítorí ìtẹ́jú kí ló ṣe she did nothing ọlọ́run ló ṣe ṣó ti gbọ́. mú mi mo mọ̀ pé ó possible kẹ́ ti gbàgbé tẹ́ bá lè rántí dáadáa before kí tẹ́jú tó change life me around ṣe rántí pé mi àti yín jọ máa ń jẹyà ni nígbà yẹn à ní hope kankan but now things has changed Mummy, you know i love her so much i don't think i'll be able to live without her please Mummy. i know you love her and i don't want her in your life because me if a problem fún ẹ wo tó bá ní òògbọ́ tá a bá tún délé àtún kọ̀ǹtínù ìpàdé àwọn ọlọ́jà ni mò ń lọ. mọ́mí ìgbà wo ni ẹ tún join àwọn ìyá lọ́jà sẹ́yìn tí ń tajà ni. mo ń lọ sí ìpàdé àwọn èèyàn pàtàkì torí ibi àwùjọ èèyàn pàtàkì náà ti ń rí èèyàn pàtàkì. ok mọ́mí máa rí èèyàn tá délé. my dear son jẹ́ kí n máa lọ nǹkan tí mo sọ fún ẹ take note. Good Hmm òótọ́ ọ̀rọ̀ máa wà nínú nǹkan tí mọ́mì mi ń sọ ìkẹ́ hmm. alátiṣe mi ló máa ma ti ṣara ẹ o ah, èmi náà ò gbàdúrà kí n bímọ lóòótọ́ kó ní brain tumor àbí kí kinní náà tún lọ ran èmi náà hmm. ọlọ́run wa máa kọ́ mi mọ́ ṣe o kọ́rọ̀ yìí má lọ já sábàámọ̀ fún mi o ọlọ́run má jẹ́ kí àbámọ̀ gbẹ̀yìn rọ̀ mi o ah, wàá fi gbogbo ẹ̀ sọ́wọ́ ọlọ́run ọlọ́run kọ́ mi mọ̀ ṣe. Dámilọ́lá Dámilọ́lá Dámilọ́lá. wọ́n ní rọrọ ẹ́ amẹ́ta ẹ̀ máa sọ fún ẹ pé bó ṣe ń múra wá sọ́fíìsì pé mi láìkẹ́ nígbà tó ń ṣọmọ láṣẹ́wó ẹ má bínú dókítà torí pé mo fẹ́ gba bí jáde ni ló jẹ́ kí n múra báyìí. nítorí pé o fẹ́ gba bí jáde ló ṣe múra bí aṣẹ́wó. i'm sorry. ó um, mà tó ní brain tumor yẹn. sir nurse péjú ló àtẹ́jú sí wọn sàn. doctor ẹ̀yin lẹ́ni kí n discharge patient sí mo dẹ̀ ti discharge wọn láàárọ̀ yìí wọ́n ti lọ lẹ́sà. Mm, um, tọ́mọ tí wàá fún check up make sure pé wọ́n rí mi gbọ́. tí wọ́n bá wá tí wọ́n bá bá yín sà. ẹ̀hìn á ah! lo brain yẹn mẹ́rin ẹ book appointment pẹ̀lú mi àti ẹ̀ mo ló wà important. Okay sir. please go go go go go go go go thank you. Ah! kí ni kẹ́hìndé sọ ẹ̀rù bí lè ṣe múra àfi bí aṣẹ́wó mi rí yín mọ̀ tọ́bẹ̀ ẹ̀ ń táìsì mi rí yín. ìyá èkó ìyá èkó ìyá èkó ìyá èkó olówó tí gbogbo ìgbà ojúmọ́ ìyá èkó ọlá ọmọ ló fi ń ṣọlá màmá èkó ìyá èkó ìlú mọ̀ọ́ká o ìyá èkó màmá dámì dámì dámì lọ́lá o ìyá èkó. àfijú obìnrin tí gbogbo ìgbà ojúmọ́ màmá jayéjayé tọ́ni wípé tèmi ni kò ṣe ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ màmá ohun bá ti wí ló gbọ́dọ̀ ṣe ta ló tó gbéná wojú ẹkùn ta ló tó gbéná wojú olóró ìyá èkó màmá o ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni iye ìyá èkó ìlú mọ̀ ọ́ madami ìyá èkó. Doyin ìyá èkó ọya wọlé. ìyá èkó. kí la rí gbọ́. mo ti dáná tó máa. oúnjẹ kí ló ṣe. rice and stew rice omi ìjẹ rice sórí patí tí mo ti ń bọ̀ níta fàájì ráìsì ni mo jẹ níbẹ̀ mi ì tún lè jẹ ráìsì nílé ó mọ nǹkan tó máa ṣe ó máa bá mi ro pando yam kó fẹ́lẹ́ kó fẹ́lẹ́ kó má pọ̀ jù díẹ̀ ni mo fẹ́. irú ọbẹ̀ wo ni kì í máa ń ṣe sí ma. aṣáà ní ẹ̀fọ́ nílé ẹ̀fọ́ yẹn bá mi bù kó pọ̀ má lo ẹ̀gúsí o ẹ̀fọ́ yẹn bá mi bù kó pọ̀ kí n kúkú jẹ gbogbo ẹ̀fọ́ yẹn tán lẹ́nu torí tó bá dọ̀la kò ní wùn mí jẹ mọ́ so ẹ̀fọ́ yẹn ni kò bá mi rò kó dẹ̀ bá mi fi ẹran púpọ̀ sí i kó dẹ̀ bá mi fi tọ́kì yẹn náà sí o ó lè dá gbogbo tọ́kì yẹn sí kí n jẹ́ tán lẹ́nu. ok tí ẹ ò ju oúnjẹ lọ oúnjẹ kó ṣáà máa bó èèyàn ṣe kó máa sún oríṣiríṣi fún èèyàn mo jẹ́ jẹ́jẹ́ náà mo tún tóbi sọ́mọ mi lọ́rùn àfi kó máa sóúnjẹ fún mi. kò gà fún látàárọ̀ tí mo ti ń dúró dé ẹ́ mo bí wọn. ẹ ṣáà mọ̀ pé daddy's girl ni mí ọmọ get inside ọjọ́ yẹn fi mí lẹ́yìn. ish ato ẹtì ṣàṣe nǹkan tó máa ṣe kí àbíkọ́ sì mo fẹ́ jáde. ẹ tí mi kọ bàbá bàbá yìí mi kọ ṣẹgbọn. ó fáìnì. <laughs>

Mommy, help me. I, I love mommy. Mommy, mommy, mommy, mommy, mommy. Kí ló ṣẹlẹ̀? Ẹ gbọ́dọ̀ mi náà, ẹ gbọ́dọ̀ mi náà, ẹ má bàbí ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ náà. Mommy, mommy, wá, wá, mommy, wá, wá, wá, àti ha, ẹni tó fún mommy. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ, ṣé mo rí pé àìsàn tó ṣe dáadé dé ojú ikú òun náà ló ń ṣe mọ́ mi ṣùgbọ́n sọ́jú tá a rí ṣe fún dádì nígbà yẹn ó wà lára nǹkan tó tètè pa dádì ẹ jẹ́ ká múra sí mọ́mì dáadáa kó má jẹ́ pé nǹkan tó pa dádì náà ló fẹ́ pa mọ́mì tá a bá ní ká wò ó a máa ní twenty five million naira láti ṣe surgery dọ́ọ̀ a lè ní ká fly wọn abroad o ṣùgbọ́n kò sí nǹkan tó fẹ́ ṣe labroad tá ní facility ní Nàìjíríà ní báyìí. twenty five million doctor that's too much ṣé ẹ ní bíi oògùn tó lè máa lò láti fi suppress nǹkan tó ń ṣe wọn. ẹ má jẹ́ kí àfẹ̀mí mọ́mì wéwu we need twenty five million naira kó má jẹ́ pé bí dáàdì ṣe lọ ni mọ́mì náà ṣe fẹ́ lọ. ẹ dúpọ̀ ẹ jọjọ ọlọ́run ṣé tí twenty five million naira yẹn sí ara mọ́mì ah ẹlọ́dà ẹjọ́ tó lọ lọ má ṣe kí kókó ṣẹlẹ̀ sí mọ́mí mi ẹ máa bá mi tọ́jú wọn lọ a máa wọ jáde. nǹkan tẹ́ máa rà ah, ẹ̀yin fúnra ilẹ̀ wà rẹ̀ rọ ọmọ tó yẹ kí àwọ̀ yín ló wà ẹ ra nǹkan máa rà kẹ́ ló jà rẹ̀ wọ́n dàbí pé èèyàn rí kọ́sítọ́mà. ìwà bá mi náwó mi ni ìbọn ṣe fakọ́. dádì ẹ̀ mélèé. àwọn yẹn ti wà ó bá dá mi lọ́lá sọ ṣe ló gbà sí mi lẹ́nu ni nínú ẹ̀ dùn in fact ló ní ẹ́ pé òun náà òun náà ti ń kó jẹ òun ti ń ṣe gbogbo ẹ̀ mo ní à ẹ̀yin àwọn ọmọdé yìí. irọ́ ni o ṣé pé òun náà ti ń fojú bọ́mọ mi sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni òun náà ti ń háyọ ọmọ mi. ọ̀rọ̀ wọn ti wọ̀ ṣá o. ìyá èkó ṣó ní nǹkan tó náwó gan ní nàìjíríà yìí tí ọwọ́ ẹ̀ ò tó àbó nìkan tó sọ pé ó fẹ́ tí ò rí mú ní gbogbo àgbáńláyé yìí how much more èkó how much more èmi tí mo jọ rẹ ọmọ wo gbogbo ẹtí lọ́jà re. kò sí nǹkan tí mo náwó sí tí mi ì ní mú. a ti dáná nìyẹn o. <laughs> ẹ báwo wà ní. káyà mo bá máa ṣe mọ́jọ́ ìyàwó ló kù báyìí ká ṣe pápápá ni kó má pẹ́ mọ́. wẹ́ẹ̀dì yẹn máa ní agbára ẹni tí ó lè rìn anikan gbé òun gbàgbé. ṣe bí èmi ni èmi fúnra ara mi. <laughs> Ah! tí ẹ máa wo ní àárọ̀ yìí ni alájà tó ní ṣọ́ọ̀bù mẹ́ta tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yẹn ló mm. lóun fẹ́ gbé ṣọ́ọ̀bù yẹn sílẹ̀ ìgbà tó sọ fún mi báyọ̀ ọkọ mi kò lọ sọ́dọ̀ ẹ̀ ni tí mi ti ẹ̀ mọ̀ pé ó máa wálé ọ̀sán yìí. Mm. ìyá èkó ní nǹkan dáadáa ló rògbò mí torí ah, máyẹ kí n pè ọ̀rẹ́ mi ọ̀túnba ò ní gbà. kò ṣe ní gbà kí ni. kò fẹ́ kí n ṣiṣẹ́ ah. kí n ṣáà máa sùn kí n máa jí kí n mọ ń wò kí n máa lọ kí n máa bọ̀ kí n máa ṣe nǹkan but onígbà ni nǹkan dáadáa ló rò mí sìn báyìí hmm. but eh, torí ọ̀rọ̀ wa àti ọtún báyìí ṣá ó yìí tó tẹ̀sí kókó fún mi sí òun ni ìgbéyàwó ọmọ òun ló wà lórúkọ ìyá tẹ̀mí náà òun ni o òun bá ṣe máa ṣe tẹ́pẹ́ ayé bí ìpè ti dé ni. mo fi inú tọ́ ẹ ọ̀tá mi mo fi inú tọ́ ẹ ọ̀tá mi o mo fi inú tọ́ ẹ ọ̀tá mi o. as i say to bá rí ṣèpọ̀ mọ́ yìí Oh my bar, Oh, sexy. She has everything. She's figure She's a dancer. You know, at first, mo tiẹ̀ kọ́kọ́ fẹ́ really like her, you know, because mo rò ń pé ọmọ ọmọ rẹ mọ sí and all that but immediately tí mo wá rò ah but asset lọmọ yìí this is a life insurance she's British you know wọ́n British citizen lọ́mọ more women, so insurance delay you. We kàn grab opportunity ẹ̀ nǹkan wé What? jẹ́ ń sọ́jú ara secure life life insurance ọmọbìnrin àṣẹ ah, ẹni láti rọ ọmọ ọmọ ìbàd. Hmm. ọwọ́ jẹ́ sọ́kọ̀ fún ẹ ṣórí mi ní problem pẹ̀lú nǹkan tó ń sọ but kéèyàn tó fi abẹ́rẹ́ gun ọmọlàkejì ẹ̀ ó yẹ kó kọ́kọ́ coffee gun ara ẹ̀ wò nù ibo ló fẹ́ fi You see, good ibi tí mò ń lọ gangan nìyẹn dá mi dá mi ọkùnrin bíi tiẹ̀ ṣọ̀hún kí ló ń ṣe ẹ́ ṣé pẹ̀lú gbogbo effort ọmọ yìí òun lòún rí another woman kan ó ní kinní kan ní kinní kan gbogbo tó dìlé nìyí sí tí o bá sí tẹ́jú ni you are nothing dèmí sí gbé sórí ilé fún wa ọmọ kan ní figure nine ó ní figure seven ó ní figure six kí ni problem ẹ kí ló wá káàkiri. ṣẹ́rí ti ti tẹ́jú Um, lóòótọ́ mo love Teju lóòótọ́ but nǹkan ti yí padà mo ti switch mo ti move mo ti sún completely láti ọ̀dọ̀ Teju mo ń bá yín sọ̀rọ̀ life insurance ẹ̀ ń bá mi sọ̀rọ̀ Teju ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ̀ mọ orúkú tó pa bàbá Teju ni same disease yìí brain tumor ó tún wá fò ó fò lọ bá màmá tẹ́jú ó wá jẹ́ kí n mọ̀ wípé transmitted disease ló ń bá family wọn jà ṣé ẹ fẹ́ pa èmi náà ní ẹ fẹ́ kí n kún kékeré ni. láwọn èèyàn kì í ṣe excuse ìyẹn ò kì í ṣe excuse rárá à ń sọ̀rọ̀ ìyàwó tó máa fẹ́ tí ìwà àti ẹ̀jọ̀ fẹ́ gbé inú ilé your life partner òun bá mi sọ pé bàbá ẹ̀ ní kinní kan màmá ṣé ẹ̀sìn bàbá gbọmọ là ni. Eh? kí ló sì yẹ. owó jẹ́ nǹkan kan fún ẹ sórí èmi máa advice ẹ kó má sọ̀rọ̀ ẹ di ìfàwọ́ra jà kalẹ̀ oh. sórí fine boy fine boy fine boy wey dey do so kó má lọ lead yẹn sí nǹkan mi oh. you know I like you so much. báyìí ni a ṣe fẹ́ ṣe nǹkan wa ìyẹn ilé yìí padà bọ̀ báyìí ni èmi dá mi ṣe fẹ́ ṣe nǹkan mi kọ̀ọ̀kan mọ̀ kò lè yí padà láíláí British girl yẹn. Yeah? lèmi máa fẹ́ ṣé ẹ mọ meaning bìrìtìkó ni why tẹkọ sùn tẹkọ yóò síbi kan náà come on you guys should wake up. bẹ́ẹ̀kọ́ yẹn tẹ́jú nìyẹn o bẹ́ẹ̀kọ́ yẹn. gbà tó jẹ́ tẹ́jú ńkọ́. hello kẹ́ńkẹ́ lẹ́mẹ́ gbẹ̀ngàn nìkan. Alaba. Ah, no, you go reach Alaba. Now, nah, wrong number. Wrong number. What's that? no, she. ẹ gbọ́ pé Igbo language ni mò ń gbọ́ lọ́dà side ni. n ò lè ní náà sọ mo gbọ́. ìgbà tí yàn ń béèrè pé ṣé òun fẹ́ ra tv òun fẹ́ ṣé mi Gbénga ni àbẹ́mi Chukwudi abeg ẹ wò ẹ má jẹ́ kí bíi bọ́ọ̀sì mi o a wá síbi láti wá ṣe fàájì ni so ẹ jẹ́ ká mọtí. mo ṣe love uh, ẹni tẹ́ ń solicit fún because mi ìmọ̀gbà tẹ́ ẹ agbẹjọ́rò tẹ́ ń solicit fún ìjọba mo ṣe love but my own simple way of life is mo máa ń twist ni so mo ti twist kúrò ní side tẹ́jú nìyẹn dá ti twist lọ sọ́dọ̀ ọmọ bìrìtìkọ ẹ jẹ́ ká ṣe fàájì. ọ̀n bàmà abẹ́ mi ṣú. mo finú tọ́ ẹ ò dà mí mo finú tọ́ ẹ ò dà mí o mo finú tọ́ ẹ ò dà mí o. ọ̀rẹ́ mi um, sórí pati tí a sọ pé a fẹ́ ṣe yìí sẹ́ sórí àwọn tí wọn ò lè ná owó wọn á wá ná ojú ń bẹ̀ ṣebí wọ nìyẹn kù gbàgbé àwọn kan jẹ́ pé wọ́n fẹ́ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ àdẹ̀fi wọn pé kẹ́ni wọ́n ń bọ̀ lẹ́yìn ni ọ̀rẹ́ mi mo ṣàgbọ́ ọ̀sán òun. Ah, ọ̀rẹ́ mi <laughs> wo inú mi máa ń dùn tí máa ti ń rí ẹ <laughs> eh, olórí èkó ìwọ kó máa lọ wájú báyìí kí máa tẹ̀lé ẹ kémi náà máa lọ wájú báyìí kó máa tẹ̀lé mi lẹ́yìn mi wo inú mi máa máa dùn ni. tí bá ti ń rí ẹ báyìí náà ọkàn tèmi náà máa ń balẹ̀ ni tí bá of course wá lọ wájú báyìí máa máa tẹ̀lé lẹ́yìn ni no shaking <laughs> gbàgbé ó ti lọ kò sí wàhálà pátì yẹn wọn á gbà. mo dẹ̀ trust ẹ. tani ah, tani. Ah. ẹ ká sùn ẹ ká mi ẹ jọ mọ́ ẹ jọ tó rọ lọ́hùn mo fẹ́ rí Dámilọ́lá ni. wo ṣé etí ẹ máa ń di ni tàbí ò kì í gbọ́rọ̀ ni mo ní kó má wà ọmọ mi dá mi lọ́lá dá mi láre mi kó má wà ọmọ mọ́ ò ṣe kí n gbọ́rọ̀ báyìí ná ọ̀rẹ́ mi ò dẹ̀ jọ́ torí ọlọ́run bá mi rán sílé bá mi jíṣẹ́ fún bá mi bá sọ̀rọ̀ bóyá a ti gbọ́ sí ẹ ó ṣe dé alé tí lápá báyìí ah, mọ́mi ẹ torí ọlọ́run ẹ torí ọlọ́run ẹ mi ẹ ṣàánú mi má jẹ́ kí n dọ́mọ orúkọ ẹ wo ṣe rí ìyá mi wọ́n wà lọ́sibítù báyìí mo dẹ̀ need help seriously ẹ tó torí ọ̀nà. jọjọ tó gbẹnu sọhùn gbẹnu burúkú sọhùn èèyàn lòun ò fẹ́ rí ẹ lọ́dọ̀ ọmọ òun mọ́ olùfẹ́ kú sígbà ẹ ṣé tipátipá ni ṣé rí ẹ̀yin ọmọ ìran kíran báyìí ẹ̀yin tálíkà ní àsì báyìí tó hàn fowó tọ́ bẹ́ẹ̀ ṣe máa máa wálé olówó ilé olówó lẹ́ máa máa fẹ́ kú síbẹ̀ lélẹ̀. ipá òtajà apá òrajà dábì òsì ńlé yẹ́ẹ̀ ni kò sí ńlé kò sí around dábì wà lábẹ́ tẹ́gùn bí wàá rí mbẹ́. o lè rí mbẹ́ o ó lè ṣe yí pé wò wá ní ó ti tó ó ti tó ọ̀yà bẹ́ẹ̀ lu ẹ̀kọ́ máa lọ mi ìfẹ́ rí ẹ wọ́n lè fẹ́ mu dáadáa wọ́n lè dáadáa ìfẹ́ rí ó yẹ jáde kó o ṣe ṣe jáde kó jáde jọ ah! ọmọ ọ̀ràn kíran. dúnà ìyá ẹ̀kọ́ kí ló ń ṣẹlẹ̀ náà olórí èkó ó rí ọmọbìnrin yìí ni sórí ọmọ yìí ọmọ lórí burúkú ni ó fẹ́ kú sígbà ọmọ mi ni mo dẹ̀ ní dámilọ́lá mi ò lè fẹ́ kó wọ́kọ̀ tiẹ̀ lọ síwájú àti wípé bàbẹ́ àìsàn ló pa ìyé náà orí àìsàn ló wà mo tún mọ̀ pé àìsàn yẹn náà ló tún máa pa ìyé yẹn ṣé yẹn lọ́mọ mi fẹ́ wá fẹ́ èmi ògidì ìyé èkó. ọmọ òṣì ọmọ ọ̀rá ọmọ lórí burúkú. farabalẹ̀ ṣáà jókòó. Ah! eléyìí jẹ́ ó ti lọ ó ti lọ nìyẹn ọlọ́run àfún lọ́kàn balẹ̀ àyàwó alálùbáríkà lòun tí wọ́n máa fẹ́. àmì o jẹ́ máa bọ́wọ́ bọ́ ọ̀rọ̀ bá ṣe ń patí yẹn eh. wọ́n á gbà sí i. ah peter eh. ṣe ti latest gold tó ṣẹlẹ̀. dókítà látànà tá a ti gbé mọ́mì mi dé bíbáyìí ẹni kí n lọ pa àwọn àgbàlagbà wá kí n lọ pa àwọn àgbàlagbà wá àwọn àgbàlagbà ló lè jókòó yìí àwọn àbúrò mọ́mì mi rèé ẹjọ́ torí ọlọ́ọ̀ ẹ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún wa. Sherry. ẹ wo dókítà. nǹkan tó bá ṣẹlẹ̀ gan-an ni kẹ́ sọ fún wa kí ló ṣẹlẹ̀. ẹ wò tó bá jẹ́ tòògùn ni a máa rà ẹ̀yin ẹ̀ kọ̀ọ̀kan fún wa. mo ti sọ̀rọ̀ àìsàn tó ń ṣe mọ́mì tẹ́lẹ̀ ṣùgbọ́n ṣe mí láàánú pé kán tó gbẹ́mú mi gan débi ẹlẹ́mìí ti gbà. ẹ ṣe kí ni. ẹ farabalẹ̀. láéláé. Baby, car. Please, it's not me with that car. Birthday gift me. It's much. It is never too much. I'm not only doing this because of you. Really? I'm also doing it for our unborn child. <laughs> I want people out there to see my reflection on you. My goodness. Because you are very beautiful. <laughs> I love you so much. I love you too, darling. Thank yeah, you. So. <laughs> um, I the key. Oh, thank you. I'm going to What again? Um, after this, will be going for lunch because Moti. ti parí iṣẹ́ mi for the day. <laughs> After the lunch, we will also be going for dinner. Really? After that dinner, we will also be clubbing on the highway. Are you kidding me? Baby, let's go! let's go. Àfijú obìnrin tí gbogbo ìgbà ojúmọ́. Màmá jayéjayé tọ́ ní wípé tèmi ni kò ṣe kò wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ màmá. ìyẹ́ kò ṣe rí mi tí ọmọ ṣe fẹ́ ká ṣe ń sìn jù pé ọ̀rọ̀ wedding yìí àtàṣọ yìí náà ni torí mi ò tiẹ̀ lè sùn má ní mi ṣàkùn wá pé ká ṣàbẹ̀rẹ̀ kankan wẹ́ olórí èkó. Mm -hmm inú èmi náà ń dùn ni inú mi ṣáà ń dùn ṣáà especially tí máa ti ń wo dámi lọ́la mi yìí lórí ìjókòó lórí ìdúró inú mi máa máa dùn ni. èyí èkó olórí èkó. inú mi kò ń dùn ni mi mọ̀ bí mo ṣe fẹ́ sọ ọ̀rọ̀ yìí ṣá but màá ṣáà sọ ibì kan. Hmm? ṣe rí aṣọ tí a fẹ́ mú yẹn ó dà yẹn pé aṣọ ńlá méjì ni ìkan one fifty ìkan one twenty kékeré yẹn ní thirty five tẹ́ bá rántí so báwo lè ṣe ká ṣe èmi náà ń wò ipò ní one twenty thousand yẹn ká mú yẹn fún family then ó ní thirty five thousand yẹn ká mọ̀ fún general. and that's that'll be okay. Yeah. so and Damilola báwo ni àwọn ọ̀rẹ́ ẹ̀ fún ní thirty five yẹn. ní mú mi ṣe rí èmi fíìmù pé oní one twenty yẹn máa ti busy jù fáwọn ọ̀rẹ́ mẹ́mọ̀ ọkùnrin làwọn so wọn máa hmm. like ní thirty five tèmi yé mi understand eh, but ẹ jẹ́ kí n ṣọkùnrin wa kí n wọ aṣọ ni. wọn ń wọ bọdẹ mọ ọkùnrin youth ṣe là wá ẹ jẹ́ kí n bi ìyàwó mi náà kí n mọ lóye ìfẹ́ bébì. tó o one twenty yẹn náà máa láì ẹ mọ̀ pé big girls ni wọn you know they are all coming from UK so one twenty will be okay. ṣùgbọ́n nǹkan tí lóòótọ́ tí ọkùnrin yẹn máa wà okay then I blend pẹ̀lú ti àwọn obìnrin ẹ ká ṣe bẹ́ẹ̀ then fún thirty five yẹn fún general it's okay. Eh, ẹ Eh, ẹ̀yin mummies mm. ẹ jẹ́ ká wàá fi yín lẹ̀ kí n máa discuss nípa wedding lọ because èmi ní very important thing láti attend to I don't know if you wanna come with me baby. of course yes I'm coming with you. alright ẹ jẹ́ ká wàá fi yín lẹ̀ kí n máa discuss nípa wedding lọ. okay baby, let's go. oh, okay Fọlákẹ́ mọ́mí ẹ lo kiss only, kiss me. Mm. owó ti bẹ̀rẹ̀ okay bye. Eh, eh ẹ ṣe jẹ́jẹ́ o ẹ ṣe jẹ́jẹ́ o olórí èkó wo àwọn ọmọ yìí wọ́n máa gbádùn ara wọn dàbí lọ́jọ́ alẹ́. wọ́n á bí ọkùnrin àbíró obìnrin àbíyè lójú ọmọ mi báyìí lágbára ọmọ ṣe o tí o bá wà ní ilé ìta fẹ́ pè nǹkan. ìtẹ́lẹ́rẹ́ yẹn nǹkan tó wà ní máìndì mi mo ń wò ó pé bóyá ká pe YK Àjàó torí nǹkan táwọn ọ̀rẹ́ mi like yẹn jùjú tó gba yìí in fact a máa jó débi pé ẹ wò <laughs> wọ́n á gbà ó gbà síbẹ̀. mo finú tọ́ ẹ ọ̀tá mi mo finú tọ́ ẹ ọ̀tá mi. mọ́mí gbogbo àwọn ọjà yẹn ti wà nínú stọ́ọ̀ mà. wọ́n ti wá jíṣẹ́ fún mi pé ò ti kó wá kí ló tún wá dé má lọ nà án. Ah, bọ ẹ̀yin náà lè ní káwálé. bàtí mo ní kẹwálé ní nǹkan kò sówó lẹ̀ tó bá dọ̀la kó wá gbà lẹ́kọ̀ọ́. èkó màmá mi bọ èkó yẹn ti jìnnà jù. ọ èkó jìnnà jù èkó jìnnà o sọ fún ọ̀gá ẹ pé tó bá ti di ọ̀la òun gangan ni kó wá. má lọ kókó rẹ lọ. sorry àbí mo lè drop ní àwọn àkáǹtì nọ́mbà ọ̀gá. àkáǹtì nọ́mbà ọ̀gá káàtì ni máa fún yín tó bá dọ̀la kẹwàá gbà lẹ́kọ̀ọ́. ọmọ ojú owó lọ ó kọjá wàá ọjà tí àti ìta ó ń béèrè owó ọwọ́ ẹlòmíì máa gọ̀ ọ́ ẹnì No, can I have it? fourteen thousand four hundred naira sir fourteen thousand three four. mo lè fi káàsán. yíyá ìfẹ́ tilẹ̀. how are you? Ó kẹsàn-án, báwo ni? Mọ́mi báwo ni sí ẹ? Wá dúpẹ́, ó kọ wà fortunate láti get mi bí ni o. Ó rí ni, mọ́mi ayé rí náà. Wọ́n ń lọ sí ṣọ́ọ̀bù mi lẹ́kọ̀ọ́, mo kàn ní kí n yà kí n cross check nǹkan tó ń ṣe ń bí báyìí ni. Okay, anyways, ọ̀rẹ́ mi lélẹ́yìn, ah. ó ní interest nínú aṣọ ẹbí fún wedding mi, so mo wá níbẹ̀ kàyà síbí báyìí since tẹ́ pé bí lágbàjáde. Ewo náà fẹ́ níbẹ̀, ṣó ní thirty five ní ẹ̀tàbọ̀ ní one twenty. Oh, mommy, I've told you big girl làwọn ọ̀rẹ́ mi náà. ẹ mọ́mí ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ó ní one twenty yẹn òun ni màá rà. ó ní one twenty dé máa wá wò kó wá sí ibi òbí kọ́ láti ń ta oníṣọ́ọ̀bù mi tó wà lẹ́kọ̀ọ́ láti ń ta mọ́mí ẹ mọ̀ náà ah, nǹkan tẹ́ máa ṣe tó bá ti di lọ́la ọ̀rọ̀ tẹ́ bá dẹ̀ lè lọ nísìn ẹ máa lọ sẹ́kọ̀ọ́ straight àwọn ọmọ wa ń bẹ wọ́n máa tà fún yín. mọ́mí ẹ mọ̀ náà. <laughs> ok ma àwọn jáde ni àpàdé mi Okay. I'll call you tomorrow. Okay. Ó dà bọ̀. Ọlá ẹ̀rí. Ó dà bọ̀. Ọlọ́run àbá àmọ́jọ́rò máa. Àmì o, ẹ ṣe o. Mo finú tọ́ ẹ ò dà mí. Mo finú tọ́ ẹ ò dà mí o. Mo finú tọ́ ẹ ò dà mí o. Dámilọ́lá. Dámilọ́lá. Dámilọ́lá. Báwo ni lórí? about your tea. Secretary, so, hope no problem. No, everything's all right. Let's see, let's see, let's Hmm. ilé ilé yìí eh. ilé ilé yìí tẹ́ ń wò yìí wọ́n ti ta lé fún wa ó ti lé lóṣù méjì. Ah, ẹ wọ́n ta ẹwọ ẹjọ ẹjọ torí Ọlọ́run ẹni sùúrù ṣe rí ilé yìí ilé tí wọ́n bí mi sí rèé ibi báyìí ni mo dàgbà sí ilé bàbá mi lélẹyìí èmi ni mo nílé èmi ni mo jogún gbogbo ẹ ẹjọ torí Ọlọ́run ta ló ta lé fún yín ta ló ta fún yín. láti bí oṣù méjì sẹ́yìn ló yẹ ká ti wá lé àwọn tó wà níbi kúrò are you with me and gbogbo nurse document tó fi ra ibi ọwọ́ ló wà. yes tálẹ́bì ti bá wọ tálẹ́bì ti bá wọ ẹjọ́ torí ọlọ́run kí lorúkọ èèyàn tó ta lé ìfún yẹn torí ọlọ́run. madam gbogbo question tẹ̀ ń béèrè yàn án sí imposition láti answer nǹkan tá a mọ̀ ni pé wọ́n ti ta ilé yìí over two months even last month ló yẹ ká ti wá tì ọ̀gá ló ní ká hold on the time yìí wọ́n tà á pẹ̀lú gbogbo tó wà nú ẹ̀ gan ni. ẹ wọ bí ṣe ṣe second of seven o. Dámilọ́lá ti bà tèmi jẹ́. Dámilọ́lá ti bà mí. Dámilọ́lá ti bà tèmi jẹ́. Wọ́n ṣe mistake ni o. Wọ́n ṣe mistake ni o. Ó dàbí. Ẹyọ àdúgbò bá wà kú ọdẹ ló ṣe máa kú sí nígbà tó ẹjọ ẹjọ. Ẹyọ lè kú mi wá. Àǹtí mi. Dìde dìde dìde dìde from here now nothing to dá mi lọ́la ó dá mi sí kólóbó kí ló fẹ́ kí n ṣe ayé mi rẹ̀ ó ìgbà mi ó. Fọlárìn. Fọlárìn. Fọlárìn. Long story ni. Long story. Tẹ́jú. Um, ok, kí ló ń ṣe báyìí? Mo ń fọṣọ lọ́wọ́ ni. Mommy, mo ṣáà ti sọ fún nǹkan tó ṣẹlẹ̀. You don't need to be bugging now. Okay. Eh, ọ̀la ń kọ́, ṣo máa wà available ọ̀la? Hmm, mi ò lọ síbi kankan lọ́la, mo wà ní lọ́la. Okay. Mr. Marayi lọ́la, um, máa yọjú sí ẹ lọ́la so máa gbé kúlé lọ́mọdọ́ mi. Hmm? Okay. Please tell me what you I'll be here tomorrow. Okay, no problem. yeah. problem. Sugar. See you. ṣètò ní fọlọ́run. dàbọ̀ o. ìtẹ́jú ti sọ fún yín. 老哥。 mrs mami ni. Eh. ẹ ra mọ ah, ẹ ra ìyàwó adé dédé wà wọlé ìyàwó bí ah. ìyàwó adé. ẹ ra ẹ káwọ. ọ̀dọ̀ mi ni. Are you for real? Yeah. Ah, but Fọlárin, ìgbà wo ni o ráyè ìkọ́lé tó tó yìí? Ṣé bó ṣẹ̀dé láti ìlú òyìnbó ni? <laughs> Owó gba tí mo wà lọ́hùn náà ni mo ti ń fowó ránṣẹ́. So, you know, kí bá lè rí bi dé sí. Yeah, because I'm um, planning to settle down you know. wá ọlọ́run á pèsè ìyàwó alálùbáríkà fún ẹ. ọlọ́run tiẹ̀ ti ṣe. má wọrí jẹ́ ká wọlé. ètè ẹ já ẹrù. no no no no má wọrí má wọrí. olórí ibi tó ga ti pàdé tó ti pàdé wọ́n bá ẹ̀wù yẹn ti mú lólólólóló that's very nice so gbogbo ètò yẹn ti dùn sìn oh that's perfect oh cool alright ẹ mọ nǹkan tẹ máa ṣe fún mi ẹ send gbogbo document ẹ over alright thank you oh, i got it mo ti rà á. ọ̀rẹ́ o ti ra kí ni. o rántí property tí mo sọ fún ẹ ni ní Lekki new site. yeah yeah. yeah mo ti rà á ó worth six acres you know so mo dẹ̀ ti sílẹ̀ ọ̀bọ owó ẹ̀ ni mo ti san fún wọn yẹn. ọ̀rẹ́ ó dàbí kó fẹ́ yé mi mú ṣé kò ṣe property tèmi àti ẹjọ́ ń sọ tí o ti pé two weeks yìí òun ló ti clear ẹ̀. ìgbà mélòó lego fi ń dèèyàn you know you know your friend now. mi rí ní tá a gbàdúrà ọ̀rọ̀ rẹ ti ṣe. ọ̀gá ẹ ti gbọ́ sà. pé kí ni. wọn ò tí ì pè yín. are you okay? Mr. Ọláwálé ló pè wọ́n ní warehouse jóná. warehouse ta ni. ti yín sá. Pick my call. Dámilọ́lá olúwa Dámiláre èyí ah, tó ń ṣe yóò dáa ó ń ronú mi láìpẹ́ bó ṣe ń ronú yìí wọ́n gbóúnjẹ wá fún ọ nípọn dà ó kúnnú la fi ń gbé tìta òun ló jẹ́ kí n wà jọ ti torí ọlọ́run sórí gbogbo nǹkan tó ti lọ ọlọ́run máa dá padà very soon ṣùgbọ́n kò ní faith kò dẹ̀ ní hope ṣó ti gbọ́. màámi mo ti tán omi ti wá tẹ̀yìn ìwọ̀ gbé mi lẹ́nu báyìí kò sí kankan mọ́ torí ọ̀rọ̀ yìí ó tojú sí mi náà torí níbi tá a wà ní ibi tá a dé nísìn mo mọ̀ pé ọlọ́run la máa ké pè òun ni solution pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ yìí ṣó ti gbọ́ èmi náà understand bó ṣe ń fẹ́ ó mọ nǹkan tó máa ṣe ń sìn èmi náà wá nu ẹsẹ̀ síta máa jáde síta bó ṣe yíyá ni màá mọ bí màá ṣe yá owó mo mọ ohun tó lè yá mi ní owó mo mọ ohun yẹn pàtàkì tí wọ́n ní owó tán lè yá mi màá yá owó wá fi bẹ̀rẹ̀ nǹkan mi padà àti pé mo tún wá ní àwọn gold tó pọ̀ ó mọ̀ náà màá wá kó gold mi síta màá ta mo wá ń dúró kí dọ́là kó lọ sókè. Okay máa lè rí ta lówó tó pọ̀ at least máa tún gba owó yẹn náà á tún débì kan gbogbo náà ni máa kó fún un wàá wá nǹkan gidi fi ṣe tó má ronú mọ́ ọkọ mi jọ mo bẹ ẹni jọ torí Ọlọ́run. mọ́mì ó dà pé ẹ understand me. ṣe rí nǹkan ẹyọkan tí mo bá tún sanpó kù mí kù òun ni tèmi àti yín jọ ń gbé yẹn àmọ́ ilé yẹn gan mo ti fẹ́ yáwó ní bank àwọn bank máa wá gbà very soon. ah bank ìyẹn ilé tèmi ń gbé ilé yìí èkó ilé tájọ ń gbé wọ́n máa wá gbà ayé mi mo ti kú. ọlọ́run ooo kí la máa ṣe sí báyìí kí la máa ṣe ibo la fẹ́ gbé ibo la ń lọ. ah. àfà ṣe rí lóòótọ́ ni ìyà ń jẹ mí lóòótọ́ hmm. ìyà gidi bí ẹni pé mo mọ̀ mọ̀ mo lọ sáìn ìyà fúnra mi ni. ẹ wo àfà gbogbo nǹkan ló ti dojú rú ilẹ̀ tí mo tún rà tí mo believe pé òun ni màá gbójúlé wọ́n tún sọ fún mi pé ilẹ̀ yìí accusation land ni ilẹ̀ ìjọba ni wọ́n tún gbà mọ́ mi lọ́wọ́ ilé tèmi àti mọ́mì mi jọ ń gbé mo ti fi yáwó ń bank báǹkì tún ti wá gbà lọ́wọ́ wa ṣé ibà ṣe wàyé àti jẹ àti mu ọlọ́run má jò nira fún wa ó fẹ́ nira ẹ ṣàánú mi àfa gbogbo nǹkan ti dojúrú. Hmm, nǹkan wa ò ní dojúrú. àmín. ọlá nàbì àní báráyé fọwọ́ tì. àní hmm, ṣe lásán. àmín. mo ń bọ̀. ọlá rasulillah sallallahu alayhi wa sallam adábìtì kí àti ọ̀là ń bẹ sọ pé mọ́nkàsábà ẹni tí bá ń parọ́ fàlámùtà àbìdá tí màmá parọ́ fàlàtà bá wà mọ̀kí àdá omi náà nàárì irú ẹni bẹ́ẹ̀ kó mọ̀ dá òtí tó bá dijọ́ gbé ní alùkíyàmọ̀ ara wọn tọ́lọ̀ wọn fi yà irú ẹni bẹ́ẹ̀ wà kọ́lọ́mọ ká àkọ́mọ náà ẹ̀bùn nǹkan tèmi rí <laughs> ẹnìkan ó ti ṣàánú yín rí nígbà tẹ́ ẹ fẹ́ràn lọ́wọ́ tíjà ń jẹ yín tí ojú ń pọ́n yín gidi nígbà tó ń gbẹ́ngbẹ́ yín ó fún yín lómi mu ó fẹ̀rín sẹ́nu yín ó dá yín lọ́lá àmọ́ ń pè ó padà yá ẹ̀dọ́ ń tọ̀hún kódà ó ń tọ̀hún ń sunkún báyìí ẹ̀sìn ń wòran ẹ fìyà jọ́ ń tọ̀hún débi pé ẹ gbomijé lójú ẹ̀. àfà ṣé rí ọmọ mi èèyàn jẹ́jẹ́ ni kì í ṣe oníwàhálà jẹ́jẹ́ ló máa ń lọ ìgbà tí wọ́n wá bí ní last time tẹ́ni kí n mú ọmọ mi wá ó yà mí lẹ́nu mo délé mo sọ fún òun la fi jọ wá nísìn ìbátẹ́lẹ̀ tí wọ́n á sọ fún mi pé ó ti ṣèyàn ó ti gbomi jó lójú èèyàn igbódáre gbẹ́mi láre ta ni. Tẹ́jú Mádé ni. Tẹ́jú. yes mọ́mí. Tẹ́jú. Tẹ́jú ni. Tẹ́jú ni. so Tẹ́jú ló ṣẹ̀ ló wá fi wàhálà ṣe mí ló fi wàhálà ló fi wàhálà bá wa látijọ́ yìí tí gbogbo nǹkan ti dojúrú tó sọ̀wọ́ mọ́ tó sọ́jà mọ́ èmi odindi ìyé èkó mo wá débi tó ń tọrọ owó tó sì ń kankan mọ́. Ah! mọ́mí ẹ̀yin lẹ fà á fà ṣẹ́rí mọ́mí mi ló fà á wọn lọ sọ fún mi pé kí n má fẹ́ abẹ́ ìkan lẹ sọ bẹ́ẹ̀ ni. ìdí tí mo fi ní kó má fẹ́ àìsàn ni wọ́n wò nílé wọn ni. ẹ wo ẹ wo ẹni ẹni lóòótọ́ ó ń tọ́wọ́ òbínú sí yín mọ́ àmẹ́lẹ́dàá lẹ̀ ń bá yín jà. ẹ jọ kí wàá ní ọmọ àbáyọ bá kí lè lè ṣe tó fi dín pé bóyá mo lè má lọ bẹ̀ bóyá a lè dọ́gbọ́n sí ọ̀ tó bá jẹ́ pé mo máa lọ bẹ̀ náà nẹ́jọ́ ìṣàánú mi tẹ́jú gangan ni. ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ń bẹ̀ ni pé kẹ́ ẹ bẹ kò sábùjá lọ́rùn ọ̀pẹ kẹ́ ẹ bẹ ń tọ̀hún tó bá ti wá fi tinútinú ṣàdúrà fún ìlọrọ yóò bá lójútùú. a ibo la mọ̀ ta fẹ́ wá sí ibo la fẹ́ wá tẹ́jú sínsìn àfa ṣé dandan ni pé ká ti wá rí. kò sábùjá lọ́rùn ọ̀pẹ ṣé èmi ò lè ní kẹ́ ẹ lọ mú wá pé òun yóò bá yín ṣe nǹkan astagfurullah astagfurullah so ẹ lọ wẹ́ni náà kẹgbẹ́ tẹ́ bá ti bẹ̀ tó bá ti ṣàdúrà fún yín ẹ̀yẹ́ padà wá àti pọ́nrọ̀ yín tiẹ̀ ti lójútù ẹ bá padà wá àtúwà bẹ̀ lọ kí gbogbo tó lọ kó padà wá bí ò jẹ́ bẹ́ẹ̀ n ti bẹ lẹ́yìn ọ̀fà bàbá ó jèjì lọ. afa ká ṣáà lọ bẹ ká wá kàn. ẹ wá kàn kẹ bẹbẹ. ẹ wáyé aláṣejù. ẹ wáyé aláṣejù. ẹ wáyé aláṣejù. ẹ wáyé aláṣejù. ẹ wáyé olójú kòkòrò. ọ̀rẹ́ mi bá mi sọ̀rọ̀ tó ń sìn ọ̀rẹ́ mi wò. wo báwo dami of course. kí ló wàá sọ. Ah, lórí ẹyọ kan yìí náà ni ọkàn ṣáà ń tẹnu mọ́ kàbáwọn wá tẹ́jú kàbáwọn wá tẹ́jú in fact ó ti sú èmi bí mi ṣe wà yìí o. o ò ní jẹ́ kó sú ẹ ní torí kí mo bá sọ̀rọ̀ títí ń gbà yẹn mo ní kó má fi ọmọ yẹn lẹ̀ àmọ́ kò gbọ́n ó ṣe tí kún ó filẹ̀ òun náà kọ́ ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí báyìí sí yẹn torí pé ká ní kò fọmọ yẹn lẹ̀ ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí yóò ní ṣẹlẹ̀ sí. gbà tí wọ́n ń sọ eléyìí sí ṣé yẹn ló ń dùn wọ́n ṣé mi ò bá sọ̀rọ̀ títí títí mọ́jà tẹ́mi gbàjà lẹ́yìn gbogbo nǹkan tí wọ́n sọ yìí pẹ̀lú gbogbo wàhálà ọmọ ni àwa rẹ̀ ń já ẹ̀ sí pé ọmọ yẹn ọmọ gidi ni ṣé gbogbo dọ́ta ló ní ká sọ ni gbogbo ẹ̀fọ́tì ọmọ yẹn lórí ẹ̀ ní ká sọ ni àjẹ́ ìforíkó mi ó mọ̀nà rẹ̀ lówó ẹ̀ wo èmi ò mọ nǹkan tẹ́mi lè ṣe oúnjẹ mọ nǹkan tẹ́mi lè ṣe mọ́ bí ṣe wà yìí. nǹkan tẹ́mi máa sọ ni pé kó má kó bùkátà tiẹ̀ wá bẹ́ẹ̀ mi torí pé mo sọ fún gbà yẹn mo dẹ̀ bàjà títí gbà yẹn kò gbọ́. ọ̀rẹ́ má yẹ ká padà sẹ́yìn tó bá ti happen báyìí ó ti happen ni lóòótọ́ kò sí kò ta lè ṣe sí a máa bínú a máa tún bínú náà ọ̀rẹ́ wa náà ṣì ni kò sí ní ta máa ṣe sí àì máa dúró tì náà. ẹ̀wà yé aláṣẹ jẹ́ ẹ̀wà yé aláṣẹ jẹ́ ẹ̀wà yé aláṣẹ jẹ́ ṣe jẹ́ wá lè má ṣe lọ. ẹ wá lè lójú kò. ẹ wá yóò lójú kò. ẹ wá yóò lójú kò. ẹ lè pàṣẹ lọ. ẹ omi tó bá yàrá já. ọ̀tá fà sókè yìí dó borí ọjọ́ ọjọ́ kan ọlọ́run yóò mú ọ o gbogbo ohun tóhun tí o bá ṣe má ṣe dáwọ́ rẹ̀ dúró torí wípé o máa gbèrè whatever you doing just keep it up nítorí wípé o máa gbèrè rẹ lọ́jọ́ kan o bó jẹ́ dáadáa tẹramọ́ ọ̀rẹ́ mi o bó jẹ́ ibi tẹramọ́ ọ̀rẹ́ mi o one day you go get your reason tó bá wá dé tán ní gbogbo fẹ́ mi sí aláṣejù ó yá tẹramọ́ ṣẹ̀rẹ̀ o. ẹ wáyé a aláṣejù. ẹ wáyé aláṣejù. ẹ wáyé aláṣejù. ẹ wáyé aláṣejù. ẹ wáyé two thousand ni. méjèèjì four thousand epo dáadáa ni ẹ bá mi rà. kò dẹ̀ gba one one five. kò gba ẹ bá mi rà epo dáadáa ni epo dáadáa ni. Eh! Ah! tẹjúmọ́lá tẹjúmọ́lá tẹjúmọ́lá mama tójúmọ́lá mo ti wé ti pẹ́ mo ti wé ti pẹ́ ẹ́ ah, ẹni tí ojú wò dárí jì mí mo mọ̀ pé mo ti ṣe é dárí jì mí jọjọjọjọ jẹ mo mọ nǹkan tí mo fẹ́ tẹbi mo ti ń wú ẹ kò síbi tí mi ti wá ẹ dé pé mo ti ẹrí ẹ báyìí wo àjọ lọ lẹ́ni ni èmi àti ẹ jẹ lọ́wọ́ mi nù kí tó fọwọ́ pọ̀ ẹ jẹ lọ́wọ́ mi nù tó jù wọ àjọ lọ lẹ́ni ni àjọ lọ ni. má bínú má bínú tẹjú mo dárí jì mí wọ ìkúnlẹ̀ mi nìyí tẹjú tẹjú wọ kúnlẹ̀ mi tẹjú wọ kúnlẹ̀ mi jọ dárí jì mí mo mọ̀ pé mo ti ṣe é. Um, mọ́mí Eh, ọkọ mi jọ̀ọ́ bá mi bẹ̀ ẹ́. kí ló wá ṣẹlẹ̀ báyìí. I don't know she's just here begging me. ọkọ mi jọ̀ọ́ bá mi bẹ̀ bá mi bẹ̀ kó má bínú mo mọ̀ pé mo ti ṣe ẹ́ bá mi bẹ̀ ọkọ mi má bínú jọ̀ọ́ torí Ọlọ́run bá mi bẹ̀. Um, ọkọ mi please let's go. Ah. Ah, eh, ìwọ ọkọ mi ọkọ mi wá bá mi bẹ eh, Tẹ́jú Tẹ́jú wá wá Tẹ́jú wá là á ah, Tẹ́jú Tẹ́jú jọ èmi ni jọ má bínú mo ti bẹ Tẹ́jú sílẹ̀kùn ah, Tẹ́jú Tẹ́jú Tẹ́jú Tẹ́jú Tẹ́jú Tẹ́jú ọ̀rẹ́. àbàsókè yìí dó ọjọ́ ọjọ́ kan ọlọ́run yóò mú ọ o gbogbo ohunkóhun tí o bá ṣe má ṣe dáwọ́ rẹ̀ dúró torí wípé o máa gbèrè whatever you doing just keep it up nítorí wípé o máa gbèrè rẹ lọ́jọ́ kan o bó jẹ́ dáadáa tẹra mọ́ ọ̀rẹ́ mi o bó jẹ́ ibi tẹra mọ́ ọ̀rẹ́ mi o one day you go get your return tó bá wá dé tán níbo ló fẹ́ fojú sí aláṣẹ ah, tí wọ́n yá tẹra mọ́ ọ̀rẹ́ mi o. ẹ wáyé aláṣẹ jẹ́ wọ́n. ẹ wọlé kan ẹ lẹ́wọ̀ àwọn màdàmú tó ń gbé nínú ilé yìí ni. màdàmú nínú ilé yìí kéré bí. tẹ́jú tẹ́jú lorúkọ ẹ̀. tẹ́jú. tẹ́jú tẹ́jú mọ́lá. bó lẹ ti jẹ́ sẹ́wọ́n jù. bá mi sọ fún ọ pé ìyá èkó ìyá dámilọ́lá ìyá dámiláre àwọn sọ fún pé èmi dami gan wà bí dami ọkọ ẹ. ọtán kí n sọ àní wrong place lẹ́wọ̀ ẹ má bínú ẹ má bínú ẹ wá mọ lọ. ó jẹ́ ibi tẹ́wàá yìí ilé ọkọ ẹni dá ìbéèrè ni òun tó wá dé nìyí yìí olóhùn ọkọ rẹ̀ ẹ ọ̀ya. má bínú má bínú. mo gbádùn yín lè ẹni jẹ́ bá ti dákọ̀ pé. iye èkó iye èkó ìyá dá mi láre ìyá dá sorry sorry. Ah! sorry I'm not bẹ̀rù mo kàn fẹ́ kó yé. Thank you. ẹ jọ nítorí Ọlọ́run kí lẹ ń ṣe nílé mi. ìwọ náà là wá rí àwa rí ẹ ni ṣé mo pé last time tí mo rí ẹ yẹn mo rò pé ó ti gba ẹ̀bẹ̀ mi tí mo fi trace ẹ wá síbí báyìí mo wá sọ fún Dámiláre pé mo ti rí ẹ mo ti mọ ibi tí ò ń gbé so òun la ṣe jọ wá kó mo wá mu wá kóun náà wá bẹ̀ kúnlẹ̀ kó bẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ wo má bínú wo ìkúnlẹ̀ mi ni má bínú. ìyá kò bẹ kó má bínú lóòótọ́ mo ti ṣe é um, tí mo fẹ́ kó mọ̀ pé ìgbà ìmọ̀ nìyẹn èmi ọkọ ẹ mo ti di ẹ̀dá tuntun sí kò foríjì mi. ìwọ ta ni. èmi sì ni èmi ọkọ ẹ dá mi. ayé ò ní dáa fún nǹkan tó sọ yìí ó ò ní jèrè tálálẹ́ bá ní kó dáa fún ẹ ọlọ́sàn ò ní jẹ́ kó jẹ́ abọ́láyé búkúlẹ̀ lẹ́yìn ìwọ ọkọ ẹ ọkọ òṣìwọ́ ẹ máa gbà mí dábì lọ́la dúró ṣé wọ́n rún ẹ̀sìn mi ni. kí ló dé kí ló dé torí ọlọ́run á ah! ládùúrú gbogbo jàǹbá tó ti ṣe fún mi ládùúgbò bó ṣe ba ayé mi jẹ́ tó owó tẹ́bí bàwọ́ sọ yí pé ọkọ ẹ̀ ẹ́ ah, ṣọ́ fẹ́ bà tẹ̀mí jẹ́ lẹ́lẹ́kẹ̀jì nítorí ọlọ́run ó wá sínú ilé ọkọ mi òwò wá sọ pé ìwọ ìwọ ọkọ mi ṣé èèyàn ni ìwọ ìyá bẹ̀rẹ̀ ọkọ. ẹ má bínú má bínú ó wá bẹ́ẹ̀ ni jọ̀wọ́ bá mi dáríjì ìgbà ìmọ̀dẹ ni ó ti ó ti gbọ́n sí i o ó dẹ̀ ti change o. ẹ jọ̀ọ́ tí wọ́n lọ́mọ máa gbọ́ ẹ fi mí sílẹ̀ ẹ fi mí sílẹ̀ ẹ̀yin náà kọ́ yìí àjàlá ta ń nà ẹ̀yin méjèèjì ẹ jọ pàdé àpòpọ̀ ẹ jọ mi jẹ́ ẹ tún wáá wá sí mi ẹ wá wá sí ilé ọkọ mi ẹ fẹ́ mi jẹ́ nílẹ̀ kejì kí ló dé ṣé wọ́n rún ràn yín sí mi ni ṣé wọ́n rán fámìlì yín sí mi ṣé fẹ́ pa mí ni ṣé fẹ́ gbà mí run ni tó dúró dúró ẹ fi mi sílẹ̀ ẹ fi mi sílẹ̀ ẹ jẹ́ kí n ṣayé mi. kí mi máa ní èmi ìyá èkó. ìyá èkó ṣìwọ ìyá èkó ṣé mo mọ̀ yín ni ṣé ìlàbí mi ni ṣé ìlàbí mi ni ẹ wò ẹ wò ẹ jọ torí Ọlọ́run ẹ jọ torí Ọlọ́run mi ò ní gbà kẹ́ bà ayé mi jẹ́ lẹ́lẹ̀ kejì ṣé ti gbọ́ kí n ṣàánú ẹ̀ kí ni kí n ṣe fún ẹ torí ọlọ́run ṣé wò ṣàánú mi nígbà yẹn ni ẹ ládùúgbò bí mo ṣe fi ọkàn tọ́ ẹ ládùúgbò bí mo ṣe fi inú kan bá ẹ lò tí mo fi ìfẹ́ òtítọ́ tí mo fi bẹ́ẹ̀ lò owó mú gbogbo gbèsè ajé mi ò dẹ̀ bàjẹ́ tẹ́lẹ̀ kan náà gbogbo ogún tí bàbá mi fílẹ̀ fún mi ó gbà lọ́wọ́ mi ó ta gbogbo ẹ̀dà ó já mi sóní kólóbó ó ti ẹ̀ bójú wẹ̀yìn rárá ìwọ àti ìjẹ́ ẹ ọlọ́tí wọ́n gbèsè àkóso ó sì òwò ó sọ pé kẹ́mi wọ́n darí jẹ bó ṣe wà yí ò tí ì rìn kankan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bó ṣe wà ní ọ̀ṣẹ̀ máa bá kú èmi ni mo sọ bẹ́ẹ̀ fẹ́ wọ́ ẹwọ ẹjọ tó lọ́la màmá mo wá ẹjọ ẹgbọ gbogbo àdúgbò ìdàdà mi ò fẹ́ rí inú ilé ìbọn tó ti yẹ ilé ọkọ tèmi ni mo wà yìí ẹ má bàyẹ̀ mi jẹ́ ọkọ mi ìpínlẹ̀ débà yín bíbà yọ. má bínú wo ìkúnlẹ̀ mi ni má bínú tó bá. ó yẹ ẹ wọ bàlá ẹ ìwà. olúwa mi. wojú wọn dáadáa ṣọ́ọ̀tì lójú wọn dáadáa mi ò fẹ́ rí wọn ní gbogbo àdúgbò ìmọ̀ láéláé ṣọ́ọ̀tì rí ẹ dẹ́pọ̀ yìí pé wọ́n máa ń wọnú lẹ́mìí wá ọjọ́kíjọ́ tí wọ́n bá gbọ́ inú ilé wa ah, ilẹ̀ máa lanu gbẹ́ mi ni ṣọ́túkọ́ àtiwọ́ àtàwọn ilẹ̀ máa lanu gbẹ́ mi ni ó yá ẹ bọ́ta ẹ bọ́ta kúrò mi lẹ́bi jọ. ẹ ń wò tó débi mọ ẹ wàá máa lọ. yóò ṣì ìyá játi játi àgbàyà bí amọ burúkú ọwọ́ wíta wá sọ pé ìyá ẹ̀kọ́ ìyá ẹ̀kọ́ kọ́ ìyá ọ̀yọ́ ni. yóò ṣì. ó ti ẹ̀ láti mi mọ̀mí bẹ́ẹ̀ ti ṣe à nínú bí mi àdé wọ́n mọ̀ lọ à. ẹ tẹ́jú jọ ẹ wọ́n làwọn ọ̀tẹ́ mọ́. ẹ ẹ wà mọ̀ lọ wà mọ̀ lọ. ọkọ mi wá. àdé wọn bọ̀ náà ẹ jẹ́ ti takú bẹ́ẹ̀ tẹ́ bẹ́ẹ̀ dà kálẹ̀. ẹ tẹ kọ́kọ́ súnmọ́ bí náà tẹ́ fẹ́ dún kúnlẹ̀ ni àbí wòjá ni gidi kan wẹ̀yẹ́ náà wà mọ̀ lọ ẹ ti tó dún ẹ̀ ńlẹ́mọ̀ ẹ̀ ńlẹ́mọ̀ giri ẹ̀ ńlẹ́mọ̀ giri bí aláǹgbá. ẹ̀tọ́ ẹ̀ tún gbọ́ bó ti bó kọ́ mi jẹ́ sẹ́mi gidi mọ́ lẹ́nu rẹ̀ tọ́lọ̀ tó tọ́ sí wa lẹ́nu èmi gidi mọ́ òòlù pé gíyàmù jm ọkọ mi má bínú. ṣe rí ẹ mo wò pé ẹ̀yin ẹjọ́ lẹ́gùsí gan ni o àmúnirú yín yàn lé ni o ló ni mo fẹ́ sọ yìí o ọkùnrin ti balẹ̀ jẹ́ pọ̀ ṣe rí tẹ bá mọ̀ pé fẹ́ rà mọ̀ ọ̀gá àárọ̀ sunday lè lè wá o. láàárọ̀ kùtùkùtù. Ah, that's fine o mọ̀ kan o ṣe fún mi ní nọ́mbà ọ̀gá kí n pè é dàrẹ́. Ah! tọ́wọ́ tó wọ́n kò yọ sọ̀rọ̀ náà. Ah, sọ̀rọ̀ tó tọ́jú ọlẹ́nu ẹ̀ lè bá wọn mọ́ ọgbọ́n ah, ògbélé wọn ègbélé wọn ègbélé wọn ègbélé ẹ̀rọ ti tẹ̀rù bí bí bí àyàkú bọ́ọ̀lù àwọn ọ̀gá kọ́kọ́ kó wá bá bínú kó gba nọ́mbà mọ́ ah, èmi gan máa wá bí à tètè jí wá nídàájú. fífi fífi fífi àtùpà jó lè ponú àárọ̀ sunday ni kẹ́ ẹ wá ní yíyí. o ṣe ọkọ mi má bínú jà lọ wàhálẹ̀ gan ti pọ̀ jù jà lọ. ẹ máa lọ lójú lójú fífi fífi àwọn ìjọ sọ̀rọ̀ bá àmọ́ dàn nígbà tó ti sẹnu fún ipò ibi ẹmí ẹgbẹ́ òun ti mọ̀ pé eléyìí yóò ní káàánú àwọn nìkan tó sórí bí ilẹ̀ ẹjọ́ síbi tààtì ọwọ́ ọmọ ẹni ẹlẹ́ni ọgbà tinú tẹ̀yìn ọgbà àtà ọgbà gbogbo ẹ̀ ọwọ́ adébí ọwọ́ àtẹ̀kùn fẹ́rẹ́fẹ́rẹ́ ní ibi ibi ìgbà wa ibi òun òun òun ti dé padà o nígbà tó tẹ̀yìn ọkọ̀ lóhùn lọkọ̀ mọ̀dámú. ẹ wọ owó yẹn wọ́n ti yá èkó wáyé o ẹ wá yé aláṣẹ ṣé mi ò ti sọ fún yín pé ẹ gbọ́dọ̀ wọnú ilé ìwà mọ́ ẹ jọ̀rọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ màmá. àwọn dáàdì gangan la fẹ́ rí. dáàdì èwo ń bẹ. dáàdì àwọn dáàdì náà ni. dáàdì tèmi dáàdì mi ti kú tipẹ́. ọmọ ọkọ ẹ náà ni. ẹ fẹ́ rí ọkọ mi ẹ fẹ́ wá fún ògùn bá sọ̀rọ̀ àbí ẹ fẹ́ lé mi kúrò nílé ọkọ ẹ tún wá fẹ́ gba ìdùnnú mi mọ́ mi lọ ọyẹ ọ̀tà ayíǹde dídé dídé dídé dídé ẹ fẹ́ fi ògùn bá ọkọ mi sọ̀rọ̀ àbí gbogbo ìjàmbá tẹ̀ ṣe fún mi kò tí ì torí àbí ẹ tún fẹ́ wá lé mi jáde kúrò ní ọkọ mi ibi tí mo ti rí dùnú ẹ tún fẹ́ wá lé mi kúrò bẹ́ẹ̀ ó yẹ máa pọ́lọ́pàá sí yín o Àyìndé ah, bàbá ọkọ mi ò ṣe wo ọkọ ẹ ní dídé dídé wo ọkọ ẹ ní. ẹsùn bẹ́ẹ̀ màmá ẹ mọ fún ọkọ ẹ lọ́wọ́ kọ. ọkọ tẹ́jú ni ìwọ bí wọ́n ké ọkọ tẹ́jú ni mo jẹ́ ń kúnlẹ̀ bàjẹ́ ìwà báyìí jọ bá mi bẹ̀ ẹ́ kó dárí jì í wo wo wo sorry. sori sori sori damilare damilọ́lá tí mo sọ̀rọ̀ ẹ̀ fẹ́ òun rẹ̀ màmá rẹ̀ wọ́n wá bíbà yín sí wọ́n wá bẹ̀ mí pé kí That dáríjì book, book, gbogbo nǹkan tí damilọ́lá ṣe fún mi. Sorry, sori n tó wá wá síbi sori mú ẹ̀gọ́gọ́rọ̀ bí tó yìnbó ìyá mi ló fi jọ ǹjọ́ gbọ́ ìyẹn wá túmọ̀ sí a ní láti ṣe ìdánwò fẹ́nikẹ́ni tó bá fẹ́ fẹ́ very brief so question yẹn rẹ examination ni mo ti sọ fún ẹ o iṣẹ́ kí ni wọ́n ṣe. Um, port ni mo ti ń ṣiṣẹ́ sá clearing and forwarding ni mo ṣe. Ah, ó dáńgbà náà àti bọ́sáyé á jẹ́ pé ọmọ wa rí léwọ̀ nìyẹn ibi tó dá lóyún. my dear ṣé ìwọ ló ní license tó fi ń ṣe clearing and forwarding ni àbí ò ń ṣiṣẹ́ ní company mo ṣì ń ṣiṣẹ́ fẹ́yàn ni but èmi náà ti ń process license tèmi kò tẹ̀ ní pẹ́ under processing ó lè jáde ó lè má jáde but àdúrà kó jáde la máa bẹ́ẹ̀ gbà nítorí má bínú sí gbogbo ohun tí mò ń bí ẹ o ọmọ yìí ẹ̀yin lójú wa ni o mo mọ ìyà tí mo jẹ lórí ẹ̀ kí n tóbi ìyẹn wá túmọ̀ sí wípé gbogbo èròǹgbà tiwa òun ni kọ́mọ wa lọ síbi tí ìyà ò ti ní jẹ ibi tó máa ti tọ́jú ẹ̀ dáadáa ìdí tí a fi ń scrutinize ẹ̀ nìyẹn is that clear ìyá fi òfin dè é ah, ẹ̀yin ni kẹfà ṣe sí. àní kò stamp ẹ̀ parí ẹ̀ so that I can hold you responsible kò burú ọlọ́run àṣẹ lọ́rẹ̀ ara yín kalẹ̀ lágbára ọlọ́run ilé eré lọ́mọ mi ti ẹ̀ yes look mr johnson èmi làdéhùn wa mi ò dẹ̀ nífẹ̀ẹ́ ohunkóhun tó máa jẹ́ ká ṣẹ̀ra wa mo ní láti gba owó yẹn lé ní eh, four pm ló máa tó rẹ́dì eh, no problem kó ṣàtìwá kọjá èmi mi mind. Am I worrying my mind ẹn I'll be there cash I see so cash lẹ fẹ́ san ẹ máa gbà yeah okay. Daddy, ẹ fẹ́ jáde nìyẹn. Hmm. ó mọ̀ bó tiẹ̀ kí n ti lọ látàárọ̀ pàápàá àwọn kọ́mìnì yìí mo náwó tó wà substantial kan gbà lọ́wọ́ wọn wọ́n máa ń fi ènì délé fọládọ́ àti wájọ mú ènì tàdé tíjọ sọ pé nǹkan kan ò lè yẹ ẹ̀sọ̀ òun náà tó wá lọ́n fi sí ìrọ̀lẹ́ yìí wọ́n rò pé nítorí àwọn ní cash ni màá ní màá sọ́dọ̀ la wọn mọ̀ mí mo tọ́ mọ̀ pé màá gbà. <laughs> bọ̀ tẹ́ bá lọ gbowó ní four o'clock yẹn báǹkì máa ti close. òun náà ni mo ń sọ yìí ilé ni máa gbowó mi wá mi ní bá dẹ̀ dàárọ̀ la màá ló máa kó lọ báǹkì kò sí wàhálà. ẹ ṣàmọ̀ pẹ̀lú ṣe bọ́. so tí n bá wá dé ńgbà yẹn gbogbo ohun tó tó kalẹ̀ tó tó kalẹ̀ bí òkè olúmọ yẹn àwọn báyìí máa fọ̀ sí wẹ́wẹ́ kí mọ̀ ìtì máa mú ṣe fún ẹ bẹ́ẹ̀. ok <laughs> ah well dádì tẹ bá ti ń bọ̀ ẹ bá mi ra pizza bọ̀. pizza lizard àbí pizza. no pizza. ọ̀tọ̀ ìdarí sí pizza pizza. yeah okay then. All right, guys ní ìdánù ó dẹ̀ dẹ̀ lójú pé kí ní ìmà wọ́ọ̀kì. why tí kò ní work nígbà tí òun ṣe ń pé nǹkan tí mo jí lọ́jọ́ kan tí mo plan ẹ̀ fúnra mi àjọ mi mi àti ìyàwó mi ni nígbà tí bàbá ẹ̀ ti sọ pé òun ò fẹ́ fi ọmọ òun fún ọkọ tí ò náwó lọ́wọ́ ìyẹn ló jẹ́ kémi àti ẹjọ́ plan ó dẹ̀ ní dáadé òun máa gbowó wálé káwa dẹ̀ wá gbé ó máa work gbà tèmi àti ìwọ mọ̀ pé tọ́ igun là ń mú lọ síbẹ̀ àní ìbọn fẹ́ anybody kakọ̀ gbowó ni kájẹ jáde kúrò lé so nǹkan tí wọ́n máa ṣe fún mi ni kó bá mi get àwọn guys tó kù ready káde lọ ṣètò nǹkan tá a fẹ́ ṣe ló bá tán. ẹ tí wọ́n bá rọ gbogbo eléyìí tí wọ́n rọ sí so òòrò ti security mọ́ rárá. security ah, kò sí nǹkan kan tí security fẹ́ ṣe òun fúnra ti ṣètò gbogbo security káwa kọ̀ wọlé ni ká gbowó tó bá dín pé wọ́n fẹ́ máa bẹ́ síwájú bẹ́ sẹ́yìn a kò paná ọmọnú lé ni àwa dẹ̀ gbowó jáde a máa lọ́n tiwa tàbá dẹ̀ dẹnu gate ayọ́ mask a dẹ̀ jáde bí normal person ló bá tán. anyway kò sí wàhálà níwọ̀n gbọ́dọ̀ jẹ́ pé kò jẹ́ kébí àkọ́fẹ́ máa enjoy ara wa jẹ́ pé ìkọ̀tà fẹ́ ṣe fún ẹ kó tó máa wúlò fún láìpẹ́ ni. hello Damilola dáàdì ti gbówó yẹn dé o má gbàgbé gbogbo plan wa hmm, tó bá ti dalẹ̀ ẹ̀yẹn ṣáà disguise bí olè kẹ́ máa bọ̀ gbogbo nǹkan tá a ṣáà sọ yẹn ṣáà ṣèrántí ṣáà ẹ̀yìn náà ẹ̀ kò sí wàhálà máa ń rí alright. Mr. Yola owó tó gbé wá nílé ìdá. bọ̀dá Gàríjà ẹ jọ kò sówó kankan nù lẹ́yìn I can tell you that kò sówó kankan. kò sówó nílé ìyá mi kò sówó nílé yìí. yẹ ah! ẹ ṣàyẹ̀lá gbójú sókè kó o yàwó ẹ. ẹ lọ tó fún ọ owó wo ló wà nílẹ̀. ìwọ jẹ́ kó pamọ́ mi owó wà nílẹ̀. owó wo ló rí lè wọ ọmọ rẹ. bẹ́ẹ̀ ni sọ ah, owó wo ló rí lè. ẹ̀rọ gbọ́ fún ọ tó wọ́n bá wà ó ẹjọ́ ẹ má jọ pa mí o. mo lè jọ kówó sí wa tọmọ ẹ yẹn pé ó wà lórí. ẹ jẹ́ kó gbé fún wọn kó má pa mí o kó má pa mí o. Ah, fẹ́ ariwo kò sí tó bá ti wà ẹ gbà ni o. bàbá ẹ bá gbórí sókè màá bá dalé mọ́lẹ̀. bàbá ṣèbẹ̀ ní kò sówó nù lé yìí. mi mọ bí tàbí sówó ni. wàá máa jalè wọ bàbá yìí ọmọ ẹ bọ̀ ẹ lè ṣe é jà lọ. fẹ́mi o. No, no, ẹni sọ̀rọ̀ ẹ̀ dúró. Ìwọ, ìwọ, ìdí. Díẹ̀! Díẹ̀! Díẹ̀! Nítorí tó lọ. Bàbá ẹ bá gbójú sókè wá gbádà ní ìmọ̀lẹ̀. Kò sówó kankan ní ilé ìmọ̀. Ah, eh, ọmọ ẹ dùn lójúdù ká má yẹ ó lọ. Níjọ́ nílé kí ló fẹ́ yàtọ̀. Ẹ tẹ̀lé wo ẹjọ́ ìrora ṣe o ẹjọ́ àbẹ̀yẹ mi o. ní ọ̀rọ̀ rọra ṣe. bàbá. ẹjọ́ tí wọ́n rẹ̀. Ah! Ah! Oh, my show. Mm. Mm -mm. Yeah. Mm -mm. Damilola, on you. Gbogbo properties tí bàbá mi ní pátápátá láyé àti lọ́run. Gbogbo ẹ̀ ni mo gbélé lọ́wọ́ yẹn. Jọ̀ọ́ torí Ọlọ́run. Tójú bá yẹjú, kóhùn má yẹ̀. Um, Bébí, ó ṣùn pé gbogbo dọ́kímẹ̀ntì dájú pátápátá ló wà mí. Gbogbo pátápátá ló wà ṣe gan bébì mi. bébì ṣé o sọ fún mọ́mí ṣá. Ah, ah. nígbà tí mi kì í ṣọmọ ọwọ́ sọ fún mọ́mí bíi ti báwo tí n bá sọ fún mọ́mí ṣọmọ àgbà kí n mú wá ni mi sọ fún anybody àárín èmi àti ẹnìkan ní kinní wa ṣeré dámilọ́lá ṣeré nǹkan tí mo ṣe mo ṣe nítorí ọlá ìfẹ́ tí mo ní sí ẹni nítorí pé gbogbo ìgbà tí mo bá ti ń wò ẹ́ bó ṣe wà yìí inú mi ò kí ń dùn rárá àti rárá mo fẹ́ kó bá ẹgbẹ́ pé èmi náà fẹ́ kó jẹ́yàn gidi láwùjọ láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀ kó ṣe rí mọ́yàn nítorí ẹ̀ ni mo ṣe ṣe nǹkan tí mo ṣe ẹ̀bẹ̀ kan ni mo wá fẹ́ bẹ̀ Dámilọ́lá jọ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run tó dá ẹ̀mí àti ẹ̀ mo fi bẹ̀ má dà mí o. bèbè wo mo fi ń dá ẹ lójú wípé kò sí nǹkan kan tó lè yà wá ikú nìkan ló lè yà wá and I don't know if you have an idea of how much I love you. Well, I don't. Um, maybe if you tell me. Baby, I truly love you from the bottom of my heart. I love you so much. I love everything about you, especially your heart. <laughs> I'll never break it. I love you too. <laughs> yẹti yẹti yẹti. ẹ ká sàn ẹ ká sàn ẹ ká sàn ẹjọ ẹjọ kí ló dé tẹ̀ ń sílẹ̀. ilé yìí ta lẹ́yìn. ilé bàbá mi rèé. Hmm. ilé ilé yìí eh. ilé ilé yìí tẹ́ ń wò yìí wọ́n ti ta lé fún wa ó ti lé lóṣù méjì water ah ẹwọ ẹjọ ẹjọ torí Ọlọ́run ẹni sùúrù ṣe rí ilé yìí ilé tí wọ́n bí mi sí rè ibi báyìí ni mo dàgbà sí ilé bàbá mi lélẹyìí èmi ni mo nílé èmi ni mo jogún gbogbo ẹ ẹjọ torí Ọlọ́run ta ló ta lẹ́yìn fún yín ta ló ta fún yín. láti bí oṣù méjì sẹ́yìn ló yẹ ká ti wá lé àwọn tó wà níbi kúrò are you with me and gbogbo next document tó fi ra ibi ọwọ́ wa ló wà. yes tálẹ́bì ti bá wọ tálẹ́bì ti bá wọ ẹjọ́ torí ọlọ́run kí lorúkọ èèyàn tó ta lè fún yẹn torí ọlọ́run. madam gbogbo question tẹ̀ ń béèrè yẹn à sí in position láti answer nǹkan tá a mọ̀ ni pé wọ́n ti ta ilé yìí over two months even last month ló yẹ ká ti wá tì ọ̀gá ló ní ká hold on the time yìí wọ́n tà á pẹ̀lú gbogbo nǹkan tó wà nú ẹ̀ ni. ẹni sùúrù wa ẹ wọ business lè ṣe second of seven. àti mi àti mi. Ah! Dámilọ́lá ti bà tèmi jẹ́. pinnu lọ́kàn mi wípé Dámilọ́lá kò lè bójú rere ọlọ́ọ̀pàdé tó máa fi kú mọ́. ìpè yẹn ti pè mọ́pì ṣípè fún mọ́ má tún ṣípè fún mọ́ ta rẹ̀ jọ. anyway kò sí wàhálà o ti gbọ́ o ti dárí díẹ̀ gbogbo wàhálà àti ìdààmú ayé ẹ̀ ọlọ́mọ àfọkùn. Ami. àmín àmín àmín lórúkọ jésù. àmín sori burúkú mọ. àmín gbogbo rèdèrèdè gbogbo rúdurùdu ayé ẹ. àmín ọlọ́run máa bá ẹ wọ kúrò ńbẹ. àmín ẹṣẹgbẹ lè máa lọ ẹ máa lọ. àmín ẹṣẹ ọkọ mi ó máa ṣe o mo dúpẹ́ gan-an ó ṣe. ìyá èkó ìyá èkó ìyá èkó ìyá èkó olówó tí gbogbo ìgbà ojúmọ́ ìyá èkó. ọlá ọmọ ló fi ń ṣọlá màmá èkó. ìyá èkó. ìlú mọ̀ọ́ká o. ìyá èkó. màmá dámì dámì dámì lọ́lá o. ìyá èkó. àfijú obìnrin tí gbogbo ìgbà ojúmọ́ màmá jayéjayé tó ní wípé tèmi ni kò ṣe ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ màmá n tí n bá ti wí ló gbọ́dọ̀ ṣe ta ló tó gbé náà wojú ẹkùn ta ló tó gbé náà wojú olóró ìyá èkó màmá o ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ìyá èkó ìlú mọ̀ọ́ká o màmá dábì ìyá èkó ìyá èkó ìyá èkó èkó polówó tí gbogbo ìgbà ojúmọ́ ìyá èkó ọlá ọmọ ló fi ń ṣọlá màmá èkó ìyá èkó ìlú mọ̀ọ́ká o ìyá èkó màmá dámì dámì dámì lọ́lá o ìyá èkó ó yá wá kẹ́kọ̀ọ́ wá kẹ́kọ̀ọ́ o nínú mọ́mí yìí market ó ti gbé tuntun dé ìyá èkó dámilọ́lá olójú kòkòrò ó lágbára ẹ wá wáyé ẹni tó bá lójú kòkòrò nínú ìyá èkó àti ìyá èkó fúnra ẹ̀ jayé jayé jayé jayé níyà èkó jayé jayé níyà èkó jayéjayé níyà èkó jayéjayé níyà èkó gbogbo lé ló fi ṣe gòdò rékè lẹ́wà jayéjayé níyà èkó màmá dá mi lọ́lá màmá dá mi lọ́lá o jayéjayé níyà èkó ọlọ́lá ló ní tèmi ìyá èkó ìyá èkó jayéjayé níyà èkó ọ̀tẹlẹ̀yẹ mú kẹ́kí gbogbo ilẹ̀ kórìí jayéjayé níyà èkó olówó ọ̀la má dá mi lọ́lá o. Jayéjayé níyà ètò. Ọlá ló fi ṣọlá màmá dá mi dá mi o. Jayéjayé níyà ètò. Mo finú tọ́ ẹ ò tà mí o. Mo finú tọ́ ẹ ò tà mí Dá mi lọ́lá, dá mi lọ́lá. mọ̀ pé mi ò lẹ́lòmíì.